beauty, the youngest of the universe, the presenter of our time. You are not looking bad. Ṣẹ́yìn náà bẹ́ẹ̀ yẹn kọ́. Èmi náà kúkú ni, wọn ò lè fẹ́ lomi ṣe mí. Kí ilé wa ṣe ń sanà tó láwa tí à ń ṣe rò la máa ń sábà wá sálọ̀ lójoojúmọ́ eléyìí máa ń gẹrun ní ẹ̀kan lóṣù mọ́ṣọ́ ẹni wò. Kí n tó dáhùn ìbéèrè yẹn mo ń feel ẹ̀yin ladies lórí Instagram Facebook, and Twitter. And you're all looking beautiful. Oh, yes. So oh, thank you. Okay, Ask per your question. Anthony Saloni, my good friend, is my very good friend. So, wọ́n máa ń ṣe ìpolówó ọjà lórí ètò mi. So I've come to collect owó ìpolówó money money money money owó. Èmi náà sọ, ẹ kì í dédé jáde, studio lè máa wà ọ̀sẹ̀, owó nìkan náà ló lè gbé jáde studio owó ní kókó ṣé ẹ ní mind kẹ wá jẹ́ àlejò lórí ètò mi. ẹ má sọ pé rárá náà. you know levels need to change higher level so you have to be on my show. ẹ padà wà lọ ìgbà wo ni. Hmm, actually ọ̀sẹ̀ yìí ti wà booked bọ̀ lágbára ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀. àbíbọ̀ àmàwá ẹ̀nà àbàwọ̀ next weekend next weekend àbí. ọmọ ọdún ṣe. akéwédé òfin ẹni tó ń jẹ mi ni. mi ò gbàgbé ẹran ni ò sí mọ́ nù ọbẹ̀. ẹran ò sí mọ́ nù ọbẹ̀ ó lè fẹ́ràn jẹun. ó dàbẹ́ gẹ̀ẹ́tì nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí ẹran kan ló wà nù ọbẹ̀ òun náà mo dẹ̀ fi ń jẹun yìí àbí òun ṣáà ní fi nǹkan tí ò sì máa jẹun. èèyàn kan ò ṣáà lè dúró méjì méjì ẹran kan tó wà nù ọbẹ̀ òun lèmi lò yìí. ẹran kókò nù ọbẹ̀ ó dẹ̀ lè fi sínú oúnjẹ fún mi ó wà ń fẹ́ràn yẹn jẹun ah! kí ló tó ń tẹ́lá ti bá mi sọ yìí wọ́n bá mi sọ yìí pé èèyàn mẹ́ta ò lè dúró ní méjì méjì irú ọ̀rọ̀ dáadáa wo ló ń bá mi sọ yẹn ẹranko ẹyọkan nínú ọbẹ̀ o ò tẹ́ẹ̀kọ́ gé sí méjì kàmú ní afaf O wá gbé sọ́dọ̀ òdèlè láyà òdè fi ń jẹun. ẹ kí n gé sí afaf ẹlẹ́dàá mi ò ní sórí mi lórí ààbọ̀. ẹlẹ́dàá mi ò ní sórí ẹ lórí ààbọ̀ lẹ́ranko ẹyọkan nínú ọbẹ̀ ló tẹ́ẹ̀kọ́ gé sí méjì kàmú ní afaf O dẹ̀ lórí láyà òdè gbé síwájú òdè fi ń jẹun. ní ẹran tí mo fi ọwọ́ ara mi sèlú lẹ́yìn. èmi kọ́ ni mo fọ́ lówó tó fi ra ni. láíláí ìgbà ìwọ náà ti kówó ẹ̀ sínú pọ́ọ̀tù ọbẹ̀ kò máa bówó ẹ̀ bẹ̀. why you don't tell me that. wọ́n fún ẹ ló kó fi ṣe bẹ̀ ẹni wá pé ọkàn nínú pọ́ọ̀k o ò lè dìbẹ́ ìjẹba ìtú kámọ́ ní afa àbí o wá tún jẹrẹ yẹn o rí kó ẹ̀rọ kó burúkú lòun yẹn. yes na. òfin mi nínú ilé yìí o nítorí sọ́mọ́ ní kọ́ pé bó ṣe máa ń rí wà òun náà nìyó ẹ̀yìn èèyàn òfin mi báyìí nínú ilé yìí ó tẹ́ ẹ̀yin lọ́rùn kò tẹ́ ẹ̀yin lọ́rùn ẹ máa kówó yín sínú pọ́ọ̀tù ọbẹ̀ tẹ́wádẹ̀ tí ń dé lálálẹ́ báyìí kẹ́ lọ máa ṣí pọ́ọ̀tù tẹ́ bá jẹ owó yín kí ni mo fẹ́ ẹ fún sọ fún mi. bíyàn ọ̀bà tẹ ẹyin lọ́rùn ẹni bá ti kọ́kọ́ dé dìpọ́ọ̀tù ẹni tó bá ti bá ń bẹ̀ ni kó máa fi jẹun ẹni bá ti kọ́kọ́ jẹran nù léyìí ni oníkálukú máa sábà rẹ̀. ẹni tó bá ti kọ́kọ́ jẹran nù léyìí ni. all right ó yé mi ó rí i pé wo ẹranko ló wù yẹn wẹ́n á dẹ̀ kọ́ ẹ but akọ ọba ń dún ẹ láàmú tako gbọ̀ngàn dẹ̀ láàmú wà á mọ̀ ìpè ọkọ lólówó orí aya. bóyá wọn wá fèmí ṣẹrú lákàtà àti ìyá ọba jẹ sọ. wọn wá fèmí lákàtà ní kókó kí ẹran sí méjì ká mú ní àfà wọn nìkan dá ẹran jẹ nínú ilé ẹran ẹyọ kan. ẹ káàbọ̀ padà sórí ètò ojú inú àgbéléwò yìí tí a ṣẹ̀ṣẹ̀ wò tán yìí inú rẹ̀ náà láti mú àkòrí tòní jáde tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ṣí ẹ̀rọ amóhùnmáwòrán yìí ni ètò ojúnú òun náà ni ẹ̀ ń wò àwọn àlejò mi wọ́n sì ń bẹ́ ń kalẹ̀ ọ̀nàrẹ́bù ọlákùnrin. ẹ ṣe olóòtú. arábìnrin abímbọ́lá johnson ẹ̀kọ́ àtótónu láti ẹ̀kọ́. bẹ́ẹ̀ náà ni arábìnrin adúmáṣà gbádébọ̀ ẹ̀kú ìjókòó. wọn ò wá ní gbàgbé arákùnrin aládé ọ̀gbọ́n máyọ̀wá ẹ ṣeun ṣeun ìbéèrè mi ò kọ́kọ́ lọ sọ́dọ̀ honourable ọlákùnrin honourable tí ẹran bá kù ẹyọ kan nínú ìṣàsùn ta ló yẹ kó jẹ ẹ ṣé baálé ilé ni àbí ìyàlé ẹ ṣe olótù ọ̀rọ̀ ti sọra ẹ̀ torí pé akèǹgbè òun ló máa júwèé ibi tó máa fokùn sí lọ́rùn ẹ̀ níwòye tèmi mo wò pé baálé ilé ló yẹ kó jẹ́ ẹ̀ torí pé baálé ilé òun ni olórí ilé ẹ̀tọ́ ẹ̀ sì ni òun ló yẹ kó jẹ́. ẹ ṣeun ṣeun ojú tẹ̀yìn fi wò ó níbẹ̀rẹ̀ ni ẹ ṣeun arábìnrin Abímbọ́lá Johnson ojú wo lẹ́yìn fi wọ ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ ẹ wo olóòtú ẹ má jà àbòpọ̀ lọlé olóró níwòye tèmi ìwé mímọ́ kan gan pàpà ó sọ wípé ọkùnrin tí ó bá ti lè pèsè fúnlẹ̀ is worse than an infidel torí náà ńkọ́ kí ló dé tí ẹran kan máa ṣe kùnú ìṣàsùn pàápàá ó wrong now ó yẹ ọkùnrin provide fúnlẹ̀ ni mo dẹ̀ sọ pé ìyàwó yẹn ti máa sọ fún pé kò sóúnjẹ wọn lé o kò sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ̀ mú wọn wá bóyá kan yẹn kò fowó lẹ̀ ẹ̀ wá fẹ́ jẹun wá ní ìwọ ọkùnrin ló máa gbẹran torí kí ni ó wrong now ìyàwó yẹn ló máa láti jẹ́ because once tó ti lè provide fúnlé tí ò sì rí ẹran fún ọ lówó kọ́ fi ẹran sílé yẹn á jẹ́ pé kò kò ẹran nìyẹn so ìyàwó lèmi fi òkú yẹ kó jẹ. ẹ ṣeun ṣeun ojú tẹ̀yìn fi wò ó nìyẹn ẹ jẹ́ wá kọjá lọ sọ́dọ̀ arábìnrin adúmáṣà gbádébọ̀ ìyàwó lọ̀rọ̀ yìí kọ sẹ́yìn. from my home point of view ní tẹ́ bá ní ká fi ojú inú wo ọ̀rọ̀ yìí dáadáa agbọ́yé ni o tí a bá ní àgbọ́yé kò sẹ́ni tí ò lè jẹ́ yálà ọkọ ni tàbí ìyàwó tíbi tí ìfẹ́ bá dẹ̀wà náà kò sẹ́ni tí ò lè jẹ́ náà bí ọ̀rọ̀ olóyìnbó kan tó ní marriage is management ìyẹn kan then ìkejì the success of every marriage is not how we are compatible but how we can manage our differences bẹ́ẹ̀ni kò síbi tí èdè àìyedè ò sí ṣùgbọ́n bá a ṣe rárá gbà sí bó ṣe yé wa sí. Si òun ló ṣe kókó bí ìyàwó bá ń jẹun tó gbé oúnjẹ fọkọ tó fi hàn sórí oúnjẹ ọkọ ẹ̀ ibi tí ìfẹ́ bá tọkọ délé pé ìyàwó òun jẹun láìsí ẹran àá ó lè mú kó jẹ díẹ̀ bẹ́ẹ̀ kó bá fẹ́ ìyàwó ní ìtókù ìfẹ́ náà ṣì ní tó kò sẹ́ni tí ò lè jẹ olóòtú ó tán lẹ́nu ó kùn síkùn. ẹ ṣe ṣe mo rí wípé ìfẹ́ gan rùn lára yín ẹ jẹ́ wá kọjá lọ sọ́dọ̀ arákùnrin Àlàdé ọmọ Máyọ̀wá arábìnrin adúmáṣà ti sọ tẹnu arábìnrin abímbọ́lá náà johnson wọ́n sọ ti mọ́ ọ̀nàrẹ́bù ọlákùnrin àwọn náà sọ ti mọ́ àìsíbẹ̀ làbá yìí dá sí ẹjẹ́ àwo ìyàtọ̀ kọ sẹ́yìn náà. lóòtù ọ̀pọ̀lọ́ yìí níjọba gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi ẹ̀kọ́ àtúntúnú látàárọ̀ wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ èmi kàn ní àfikún ráńpẹ́ ni àwọn yorùbá bọ̀ wọ́n ní bí onígbà bá pè gbẹ́ ní àkùfọ́ ọmọ aráyá bá pè ní pàǹtí mi ò rí ẹnìkankan blame inú ẹni tó jẹran àtẹni tó mẹ́ran nítorí pé obìnrin òun ẹlẹgẹ́ ni wọ́n àti pé ọwọ́ tí èèyàn bá fi mú obìnrin láti ilẹ̀ olú máa bá yẹn dàgbà ní ìwòye ọmọdé tèmi obìnrin ó dàbí ẹja tútù tá a mú tá a ká tá a wá filẹ̀ padà ẹ mọ̀ pé ó máa ná padà ni ọwọ́ tí èèyàn bá fi mú obìnrin lobìnrin máa ń gbé láti ilẹ̀ tí èèyàn bá wá mú ẹja tí èèyàn bá ká tí èèyàn fi dí sí gẹ́gẹ́ bí ẹja yíyan tí èèyàn bá yọgi yẹn ẹ mọ̀ pé bẹ́ẹ̀ giant wà lóye máa wà fún ìdí èyí ọwọ́ tí yẹn bá fi mú obìnrin láti ilẹ̀ ọwọ́ tí mi fi mú yàrá ilé àbáyẹn sí tó bá jẹ́ pé ẹran kan ló kù ó máa gbé fún mi màá wá wò pé ah, ẹran kan ìyàwó mi òun ẹlẹ́gẹ́ lóbìnrin kó filẹ̀ kó jẹ kó yọ̀ǹda ẹ̀ fún kó wá bóyá máa mánèjì ara ẹ̀ ìyàwó yẹn náà wá wò pé ah ọkọ ló lórí ilé ó ti pọ́n mi lé ó máa gbé fún padà pé ọkọ mi ẹ wá gbà ní eléyìí tó túmọ̀ sí pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Hmm ọ̀rọ̀ mi ò jù báyìí lọ relate. ẹ ṣeun ṣeun ẹ̀kọ́ àtúntònú arákùnrin àlàdé ọ̀gbọ́nmáyọ̀wá gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ojú inú ẹ ti gbọ́ ọ̀rọ̀ onírúurú lẹ́nu àwọn àlejò wa lónìí o mo dúpẹ́ gidigidi lọ́wọ́ honorable ọlákùnrin ẹ a ó máa rí yín bá o ṣé tá a bá tún pè yín lọ́jọ́ míì ẹ ó dá wa lóko bẹ́ẹ̀ ẹ ṣeun ṣeun arábìnrin abímbọ́lá johnson ẹ kú àtúntòmù láti rọ ìsìnkú ìjókòó ẹ ṣeun ṣeun pé a pè yín ẹ sì jẹ wa ṣé ta bá pè yín lọ́jọ́ mi ṣe é dá wa léwu ṣùgbọ́n wà fún mi àbọ̀ ẹ ṣeun ṣeun àbúrò mi àtàtà adúmáṣá àdúgbò tí bá tún kúrò lọ́jọ́ mi ṣé ó tún jẹ́ mi o tayọ̀tayọ̀ ṣeun ṣeun mi ò wá nígbàgbé yín ẹ ṣeun ṣeun arákùnrin àlàdé ọmọ máyọ̀wá ẹ kú àtúntòmù látòrọ gbogbo ẹ̀yin olólùfẹ́ àti olùgbọ́ ojú inú mo lérò pé ẹ rí ohun kan tàbí méjìdínlógún lórí ètò tòní o hmm. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ lẹ́ẹ̀kan sí kí gbogbo àwọn àlejò mi pé ẹ ṣeun ẹ̀kọ́ àtúntò mi látòrọ̀ yorùbá bọ̀ wọ́n ní agbè mi ṣe tó ń relé aró bẹ́ẹ̀ ni àlùkò mi ṣe tán fún relé òsùn títí ọjọ́ mẹ́jọ láti fi pàdé fún mi láyọ̀ àyàfẹ́sẹ̀. gbọ́ mi yé o ìwọ. àní ò gbọ́ mi yé ìwọ ìyàwó. management wo ni I cannot manage that I'm fed up honey I'm tired. Now listen, if I should get you clearly, you are telling me you are tired. Of what? You are nothing but you are an ingrate. Yeah, of course, sure. I'm saying this to your face. In more fair. Now listen, You have everything at your disposal. You ride the latest car in town. Now listen, you want to go to Germany, you go to Dubai, you go to Italy, you go to America. The last time you were at Minnesota, you called me. Now listen, so àwọn kan wà ní gbogbo yẹn tó pé wọn ò rí ibi kankan you can go by ferry, you can go by ship, àwọn kan gun kéno. Look at you, look at the way you are, and yet that me that I didn't do anything for you. Do you want me to cut off my head for you? Honey, you should be grateful to God. I'm not. I need your 100% attention. I want you. I want you to touch me. I want you to kiss me. I want to sleep with you. I want everything. Everything is not about gift, clothes, food. I want everything everything ìgbà míì mo máa sóúnjẹ fún ọkọ mi ò ní jẹ jọ ọkọ mi jọ as in I want you to touch me touch me. Now listen listen you are just shouting touch me touch me am I not filling the gap like this. It's not like this. Which one do you want to touch you like this or what do you want me to do. God. What ọ̀rọ̀ bíbí ni màá lò fún ẹ màá tẹ̀sán yorùbá kó lè yé dada ó lè dìímú ṣinṣin haven't I dìímú ṣinṣin enough for you. ẹgbẹ́ ṣe ń dìímú kọ́ ló ṣe ń dìímú. báwo tún ní ṣé kí n orí ẹ ní tó bá jà please i'm your wife. hallelujah. do it anyhow. anyhow. anyhow. Oh, mama. please try to understand me please please i'm begging you. hey aunty mi ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ jàre adúmáṣà ó kàrè ọmọ mo program to ṣe lánàá nípa ọkọ àtìyàwó tí wọ́n ń jà nítorí ẹran tó wà lórí ọbẹ̀ ha wo ọmọ yẹn mo gbóṣùbà káre fún ẹ nítorí wípé o sọ ọ̀rọ̀ tó mú ọgbọ́n wá. really yes na. bọ́lá bọ́lá má fẹ́ kọ́ tanná fọmọ yìí àbí òṣùbà káre wo ló wà fún ọlọ́gbọ́n tó ń kọ́ni lọ́gbọ́n tí òun fúnra rẹ̀ tí òun mú ọgbọ́n yẹn lò ṣé òmùgọ̀ là ń pèrò ẹni bẹ́ẹ̀ tàbí ọlọ́gbọ́n. àbí kí ni ká ti pe tíṣà tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹ ẹ bá fẹ́ sọdá títí o ẹ tí ó ẹ tí o tí òun gan fúnra rẹ̀ tí ò wo ọ̀tún tàbí kó wo òsì tó bá fẹ́ sọdá títì ọlọ́gbọ́n nírú ẹni bẹ́ẹ̀ tàbí òmùgọ̀. Hmm, àǹtí mi ẹ má jẹ́ kí n fi ẹnà borí ọ̀rọ̀ yín mọ́lẹ̀ ẹ wo ìdí tẹ́ fi ń jẹ́ ìyà fún wa gan-an nìyẹn àti wípé ẹyin náà lè máa máa tọ́ wa sọ́nà àbí kò yé ẹni adúmáṣá. bẹ́ẹ̀ ni kú yé mi. kò yé ẹ adúmáṣá kò yé ẹ torí pé tó bá yí ẹ ó ní máa sọ wípé èèyàn tí ò lọ́kọ sílé kó wá máa kọ́ ẹni tí ò lọ́kọ sílé lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni àti wípé èébú alátọ̀sí kò sí lẹ́nu òkòbò mo tún wà rò wípé tẹ́sí bá da ni a máa ń tún gùn ni a máa ń tún gùn ni. màmí ọ̀rọ̀ yín dẹ̀ yé mi o ibi tí ẹ̀ sọ dé gan ó dẹ̀ yé mi jù bẹ́ẹ̀ lọ tí ẹṣin bá dá ni a máa ń tún gùn ni àbí. yẹ́ẹ̀ lóòótọ́ ni àmọ́ ó yẹ ká wòye ká tó wá tùgùn ṣẹ́mọ̀dé kó má bàa dání tàbí dání pa màmí ẹ bọ́ ọ̀rọ̀ pọ̀ nbẹ. ẹ wo ti gbọ́ ọkọ mi o. ní fi èbú kí ni wọ́n máa fi bú mi mo ṣe fẹ́ kí n pokùnso ni. ọkọ mi ò lè pokùnso àdúrà náà la máa máa gbà. ó lè máa tọ́ wa sọ́nà gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ni. ẹbí ẹ̀kọ́ ẹbí èdè tú ni tí a sọ̀rọ̀ kí o bá lọ bá president ṣé bó yẹ kí president gbéra kó lọ bá sọ̀rọ̀ kí. ó dà má bínú ansọ má bínú ọ̀rẹ́ mi má bínú oríkunlẹ̀ ni mo wà what are friends for ó dà má bínú mi ò rí o mi ò róhun mi ò rí ìwọ náà mi ò rí òun náà ló ń wọlé yìí òun ló wọlé yìí ọmọ àlè ah, sorry ọ̀rẹ́ mi ọmọ ọkọ wo bímbọ jẹ́ kí n bẹ sọ̀rọ̀ létà tí mo ti rí adúmáṣá ọkàn mi ti balẹ̀ gbogbo nǹkan tó wo gbogbo ètò owó máa tò ṣé ti gbọ́ i call you back mo á píyè padà járe hmm, ìwọ bẹ̀rẹ̀ nìyẹn eh, ṣé mo láì kí nǹkan tó lọ. ọkùnrin wo ló balẹ̀ tó mọ̀ kúrò lòún ṣe nǹkan ọkùnrin mi alára fúnra mi gan mi ò balẹ̀ gbogbo necessary things tó yẹ ká ṣe kò sí tó ṣe ìwọ ni drinks ìwọ ni oúnjẹ venue gan-an ó ò ṣe nǹkan kan ó ló ṣe ń ṣe báyìí. ó ní mo ṣe sọ wípé ọkàn mi balẹ̀ lé ẹ lórí ṣé bí wọ́n ní master planner. master planner indeed. ẹ ṣe fẹ́ gbọ́ owó ni mo wá gbà gbogbo ẹ̀dẹ̀ jẹ́ seventy five k mo kàn ṣàlùyẹ̀ rẹ̀ kí n gbogbo kò seventy five k joshua wọlé bá mi kún ní ìsìn àbí kí n dúró àbí ká láti mọ̀ lórí fóònù. mo ti rò pé o lè. sọ omi wípé gbogbo bó ṣe ró dẹ́dẹ́ tó kàn dúdú gbogbo filekefileke ẹ gbogbo ẹnu ẹ náà kò ju seventy five thousand naira lọ tí o bá gba seventy five thousand jà ti tán sórí àti alert àti cash eh. méjèèjì ni mo máa fún ẹ eh, gbogbo méjèèjì ni mo máa fún ẹ eh. ọ̀rẹ́ mi báwo wà ní ṣé Saturday náà ni àbí Friday àti pé bo ni fẹ́ ni o. Ah! kó máa dá ọmọ ọgọ́ ọ̀hún náà tí mi bá ṣáà ti kú. Ah! nítorí ọlọ́run ẹni tó fẹ́ host. o mọ ibi tí wà o ò dẹ̀mọ́jọ́ náà o fẹ́ gbọ́ sátọ̀dé ìjẹta náà yìí ni kò yẹ ń sìn then venue Service sabisa forest ó máa gùn lórí òkè ah. ibẹ̀ la ti ń ṣe. kí la gbé kí lo jù ẹ tí wọ́n yẹ pé sátọ̀dé ìjẹta ni ẹ kí ló wá ṣe ń lè mí ẹ pati ti tàn jọ seventy five thousand oh ok ó ṣe máa gbọ́ nǹkan méjì nínú ayé mi ẹ wá máa lọ wá máa lọ wá máa lọ ẹ pati ìjẹta. oníṣègùn kan lọ mi. Oh. <laughs> bọ̀ kò já kí lè tó ṣe tó yẹ kó bẹ̀rẹ̀ fún mi yẹn ó fẹ́ bì lọ ó rí bó ṣe bó ṣe gbá mú ẹ tó wá tẹ wá tẹ fún ní time kò dá mi ní ìdẹ ìkẹta ọ̀rẹ́ ò dẹ sí. ó tọ́jú ẹ̀ ìkẹta ọ̀rẹ́ ò dà kó dà bá dà ní wá ń sìn ó lè máa ó lè dín ní kébé dáa èèyàn mọ bóyá ṣe lè wúlò fún yàn lọ́jọ́ yìí. ọ̀pọ̀ ìwà ṣe lọ́kàn lé wọ́n lè fa mọ́ra o mi ì síbẹ̀ o. ṣé bí o ọmọ fọ́rẹ̀ mi ò gba nonsense kò ráyè pàlàpàlà. èèlò tẹ kó yẹn lẹ́kọ̀ọ́ náà fifty k. fifty thousand naira tí mo rò bóyá gbowó kan lá tó tóbi kan ní wo in fact máa jọ lójú hmm. yẹ máa dọ́bọ̀ wọ̀ yẹn. mo mọ̀ pé bóbó mi ni ẹ lè fún mi. Ah. kò lè yí ẹ ṣé o mọ̀ pé ṣé o mọ̀ pé ó bímọ fún mi torí ọmọ mo fi ṣe gbogbo eléyìí mo gbé kọkùnrin bá wà tó bá bímọ síta tí ò bá tọ́jú ọmọ ẹ̀kan burúkú ni so i will let me just surprise you well ma fún ẹ ṣẹ́ẹ̀kì náà. Um, ẹ má bínú sí i i appreciate you. n sì máa wọrí náà ṣe bí wọ́n ní. ara ló máa sọ pé ẹ máa gba ṣẹ́ẹ̀kì kò lè ní ṣe oríire. bá mi gbé ṣẹ́ẹ̀kì ọwọ́ ẹ̀ yẹn àbọ̀ abá ni ọ̀rọ̀ tiẹ̀ àbọ̀ abá ni ọ̀rọ̀ tiẹ̀. dàpọ̀ so àwọn olórí burúkú tí ò jẹ́ kó ráyè tèmi rèé àbí. jọ kí ni pọ́blẹ́mù ẹ náà ṣé mi ò tọ́jú ẹ̀ tó ni jọ ṣé o béèrè owó lọ́wọ́ mi tí mi ò fún ẹ rí jọ ṣé mi kì í fẹ́ lówó ni jẹ́ fún mi ní fúù chicken mẹ́fà mọ́ínmọ́ín mẹ́fà chinchin tó pọ̀ ní oríṣiríṣi ẹ fún mi ẹjọ́ àti chicken laps kíní ni mo rice rice ọ̀fadà ni mo fẹ́ o tó ní sauce dáadáa tó ní edénú tó ní irú tó pọ̀ nínú dáadáadáadáa ẹjọ́ òun ni mo fẹ́ àtàwọn tinú ẹ̀rọ yẹn bá mi kó gbogbo ẹ̀pọ̀ kẹ́ bá mi kó wá ẹjọ́ kẹ́dẹ̀ má gbàgbé ẹ fún mi ní five alive tó tutù dáadáa náà ẹ bá mi mú mẹ́fà ẹ ṣe. pọ̀ mọ́kọ́ ah gbogbo ẹ̀ lájọ máa jẹ́ gbogbo ẹ̀ mo máa jẹ́ mo ṣe mẹ́ ẹ̀bọ̀ lápò ni má wọrí. ìwọ ló mọ but I know I will try my own best for you. ó fẹ́ gbẹ̀sán ni ọmọ wọn ló fẹ́ gbẹ̀sán ni ẹ wo mo like bí màá yàn ṣe sọ mo like bó ṣe dákẹ́ pẹ̀lú gbogbo insult tí ìyàwó ẹ̀ fún gẹ̀ yẹn ẹ ó lè dákẹ́ bí omi àmù. ẹ kó sọ̀rọ̀ náà tó mọ̀ pé lòún jẹ̀bi kí ló fẹ́ sọ lẹ́nu ṣé wà lówù yẹn ó ṣe máa fìyàwó sílé tó máa máa gbóbìnrin wá sí restaurant kí ló wá ṣe ń bíbà kí ló wá ṣe pẹ̀lú ọmọ mi ń bíbà tó níyàwó sílé. fat òkun burúkú tó gbé wa òbí ìyàwó wọlé ẹ̀ ṣeré òbó ṣe set gold lóbìnrin yẹn náà ìdí ní burúkú rádaràdà tó gbé wa òun ni bruce ẹ in fact bruce gan bẹ́ẹ̀ side inú lẹ̀ gbáà ni. ṣẹ́rí kan tó máa ń bí mi inú lọ́rọ̀ wọn ni wípé single mother nìkan ló máa ń dojú gbogbo ìṣòro ayé wọn kọ àìmọye marriage woman tó jẹ́ wípé àwọn náà ń ṣe ṣìnà wọ́n wà nínú ilé ọkọ yet wọ́n lọ sí beer parlour wọ́n lọ sí àwọn hotels kiri eh? but single mother yìí nìkan ni kò ráyé wá tó bá ti jẹ́ single mother báyìí wọ́n ti believe patient kó lọ sódò kó lọ kú kò ní life tó fẹ́ live mọ́ if not yín ò ní kò ní máa harass lady yẹn báyẹn náà ṣé má yẹn kọ́ ló lọ dẹnu kọ́ ni ẹjọ ṣọfíìsì ẹ ló ti lọ bá náà bíbí báyìí jọ ó jọ inú matrimonial home ẹ tó wá embarrass girl yẹn bíbá mi like it i don't like it. ẹ wò ṣe rí tèmi ni some people torí irú nǹkan báyìí náà ṣe kí n fẹ́ marry torí kọ́kọ́ wọ́n má bàa máa yan àlè kiri báyìí náà ṣe ń fẹ́ marry they cannot stick this kind of attitude lọ́wọ́ ọkùnrin báwo lọkùnrin ṣe máa fìyàwó sílé tó máa gbé girlfriend wá sígbà torí ẹ̀ làwọn obìnrin míì ṣe máa insist máa fẹ́ jẹ́ single mothers kọ́kùnrin kan fáwọn olóyún káwọn dẹ̀ máa dágbé pẹ̀lú ọkọ torí irú àwọn wàhálà báyìí náà. kọ́lá ń ṣàánú wa. àwọn míì tó má rí iná pàápàá náà wọn ní happiness torí báwa kan lucky marriages tàwa náà ló jẹ́ ká máa ká máa sọ̀rọ̀ bó ṣe ń wa ẹlòmíì máa sunkún látàrọ̀ dalẹ̀ ẹlòmíì domestic violence ló ń dín pẹ̀lú bẹ́ẹ̀ sì ń wulẹ̀ di mí tí o ti máa rí àmọ́ gbọ́ lọ́n ṣàánú mi náà fẹ́ lọ lé ọkọ mo fẹ́ má rí tí o mọ̀ pé n tó ń lọ fojú wí iná ni. o lè mọ especially irú èyí tó ń gba chẹ́ẹ̀kì two hundred thousand bẹ́ẹ̀ ló ní máa yẹn pè lẹ́ẹ̀kan yẹn ṣé irú eléyìí tó ti ń gba chẹ́ẹ̀kì nígbà tó wà lójú ọ̀nà ṣé kò ní bílíf pé tóun bá fẹ́ máa yẹn tán owó ńláńlá lòun máa máa tọ́jú òun inú ẹ̀ máa dùn afẹ́ rí ibi tó tutù afẹ́ rí ibi tó bá sí náà kó sí lọ́wọ́ àwọn obìnrin náà ṣẹ́bí táwọn ọkùnrin wa eléyìí tó ń dá sílẹ̀ gan òun ló ń jẹ́ òun nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ òun ló ń jẹ́ thank you. ṣe ilé ẹ̀kọ́ máa béèrè lọ́wọ́ ẹrú mi. jẹ́ pé pípa pípì mi tẹ́ olùdúró tèmi ẹ̀ gbàdúrà fọ́ta mi wọ́n lọ́ má jiyàn rírú ẹ̀ mọ́ lórí ọ̀nà mm, mm, mm, kéèsì tiẹ̀ yàtọ̀ kéèsì tiẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ má tẹ̀ fi má fi relationship tiẹ̀ má fi wé tàwọn ilé ó yàtọ̀ tọ̀dọ̀ ẹ̀kọ́ rí bó ṣe rí ni wọ́n ṣe gbogbo ọkùnrin ló máa ń lo obìnrin. ṣé wèrè ni ẹni ṣé orí nǹkan tó ń dà ni ṣó gbádùn ṣàárọ̀ owó nǹkan tó ń dà ni. ẹ má bínú mọ́. ó ti tó o ṣó fẹ́ rán mi pa ni. ah ó ti bẹ̀rẹ̀ fúgàmù yìí ó dùn gan-an. ìwọ wá bẹ léyìí à. Ah. ṣé wèrè ni ẹni ṣé wèrè ni ẹni. wá bẹ léyìí sẹ́. wá bí sọmáàdì ni. má o ṣe wájú kò síbi má bọ̀ ibi ni gbédìẹ wa gbé síbi. sọmáàdì ni mo jókòó mo fẹ́ ṣe fàájì òde ojókòó tí mi ò ní bàdàn bí ó gà mí ẹ get out ó ti má ó yẹ làwọn ẹgbẹ́ fún mi jọ idiot n lọ fẹ́ fò gbà ẹ wọ́n mọ̀ yìí. mad ni. darling ọmọ yìí máa pa mí o tuntun máa pa mí o wo kókó ságbo ẹni fún mi ó dẹ̀ dà sórí tébù ó tún jókòó bọ́jà láti ẹ̀ fẹ́ ga. it's okay it's okay it's okay you know she's always like that mama stress ọmọ ara ẹ lórí ọmọ yìí come on it's okay your home is back home. Yes ah fàájì lẹwà mi. ah mi para mi jàre mi wo program mm. tutù kọfẹ bá múmẹ́ǹtì jẹ́ fún mi. wow um, dear i got something for you from the office. Okay. something very unique and i know it's going to be nice on you. thank you. <laughs> wow. wow. thank you. brandy ló ra ni látọ̀rọ̀ àwọn aago gidi ń bẹ tó lórúkọ gidi àti ẹ̀mọ́ ń tẹ́lẹ̀ forúkọ jọ kí náà kọ yìí ṣíṣí ṣígù àbí kí lélẹ̀. ṣígù kọ. Ah, ah. tó dé mọ pé mi kì í ra aago lójú kékeré mi kì wọ pàpà ẹ àwọn ọmọ mi náà máa wọ aago lójú kékeré báyìí náà èló náà tà fún ẹ. a ah, just forty five k. ẹ eléyìí tó ń tà sí sọ lójú rin. lójú rin kan náà. ah wọn ti gba ẹ pa everyday tí má ti ń lọ ibi iṣẹ́ mi máa rí bẹ́ẹ̀ six five má mọ lójú lójú rin ni ní forty five thousand ó jẹ́ lọ́fẹ́ padà kó gbowó ẹ̀. àwọn orí ó ń dún lóòótọ́. tó bá ṣì jù bẹ́ẹ̀ yẹn ó máa kún sí méjì. darling i'm sorry i'm sorry kò dẹ̀ wo ńgbà tí lady ó máa ń kó nǹkan wá sí ọ́fíìsì dáadáa mm. so when she brought this mo wá ní pé ìyàwó mi máa love ẹ̀. kò dẹ̀ ọmọ yẹn i paid her cash eh? honestly. Yeah bóyá ọmọ tó taago fún ẹgọ bóyá ó ti ń ó ti ń ṣe báyìí lọ́fíìsì tiẹ̀ ó ti ń yìdí sí báyìí ìwọ náà sáré kó forty five thousand fún. nothing of such. lóòótọ́ ẹ̀kọ́ kó fún mi kí n fi ṣe àmì láǹfààní màá ṣe kan nínú ẹ̀ màá ṣe ohun mi nínú ẹ̀ màá gbádùn nínú ẹ̀ màá rẹ epo sí mọ́tò. Um, um, actually i'm sorry i'm sorry i just want the best for you. ó mm. mọ̀ pàkúrẹ́ ìlú ti wá ó fi bẹ́ẹ̀ lajú èmi náà mo là ẹ́ lójú ẹ̀ gbogbo aṣọ tó ń wọ ẹ̀yìn ẹ̀mí náà mo máa bẹ̀rẹ̀. èyí ti nọ́ọ̀mù ọ̀dọ̀ kí déjì gbọ́ lẹ́nu ẹ̀ káàbọ̀ ṣé màá sọ lójú wọn. àfi bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀. no, no, no way. I disagree with you guys. Kì í ṣe gbogbo obìnrin ló máa ní urge for sex. Kò rí bẹ́ẹ̀ o. Ibu àwọn tó wà lé gan tó ti di arúgbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ gan wọ́n demand fún. Ṣé wàá rí arúgbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ gan wọn gan máa ń kẹ̀díkẹ̀dí ká máa sa àwọn tó wà ń tà ń sìn àwọn tó ṣá púrápúrá. In fact kò ń ṣe àwọn tó wà ń tà nìkan àwọn tó wà ń lé gan tó má ṣe ń demand ló yẹ káàbọ̀ ká máa supply. orí ẹ pé rule of demand and, supply. supply. Oh, wait wait wait téyì tó wà lé if èyí tó wà lé tí o bá demand fún sex. mo gbé mo kú fúnkẹ́ ayé mi tèmi bá mi tí o bá demand a jẹ́ pé iná ti ń dilẹ̀ lẹ́yìn àṣìṣe nìyẹn o kò sóbìnrin náà èyí táwọn yẹmi wà ah, ah. tá a dúró ọ̀sẹ̀ mẹ́ta láì súnmọ́bìnrin kò possible. wọn ò bí really na so ọjọ́ dín skul ìgbọ́mọ fún mi mo sùn ní ìfẹ́ kan òun ló jí mi. kí ló ah, sọ yìí. òun ló jí mi. kò ní jẹ́ kó gbádùn. Ah! kí by fire by force na so. èmi títa mo ń supply mo ń supply mo ń supply flowers. Yeah, it's a light color container. Don't you be so focused. ṣó fẹ́ choke mi ni ó ṣe kúkú gbé kí ni tùràrí wálé tó bá mọ̀ pé ó fẹ́ tùràrí nulẹ̀ ṣó fẹ́ pa mí ni. jóná tó bá tiẹ̀ blindfold ẹ̀ ń bi tó ti ra kínní wọ́n ti pa sense of smell ẹ̀ náà. o o tẹ́kọ̀ tó rà ni. wọ́n ṣe ń rún bínabíná bí tura rí báyìí. bina what. ó ń rún bínabíná bí kọ́tà ọmọ náà máa ta ni náà. Oh do you know ṣe can't you ever get anything right in your life. tó bá tẹ̀ máa ra nǹkan fún yàn tó fẹ́ ṣoore ṣé ó wá èkó ló ra tura rí fún mi ni ṣé ṣé ṣé ṣé bọ́dí spray lélẹ̀ àbí <sighs> why are you so ungrateful. Uh -oh. yeah why are you so ungrateful lórí kíni. mo rí nǹkan tó wù mí tí mo mọ̀ pé máa wẹ̀ mo rà wá sílé wo nǹkan tó fi dá mi lóhùn wo nǹkan tó gbé pàdé mi the last time it was panda <laughs> oh my god eléyìí báyìí ó rùn bíi ìtura rí àfàìmọ̀ tí bá ra mọ́tò mi fún ẹ kó má pè ní ká oníke àbí kó sọ pé bọ́ọ̀lẹ̀ kájà let me just tell you i've had enough of you. yọdúró ṣó o ra panda wálé àbíṣe lè yọrùn bíi ìtura rí ni ṣé mo parọ́ mọ́ ẹ ni ṣebí kan tó ṣẹlẹ̀ ni mò ń sọ. i think i'm sick and tired of all this ṣé mo wá parọ́ ni báwo ló ṣe máa lọ sọ́jà tó máa ra arúgbó báyìí wálé láti store ṣé kò gbóòórùn ẹ̀ ni tútù tútù tútù gbókò tútù òṣìṣà lọ gbé perfume fẹ́ẹ́rì perfume mi wájọ kí ni mo tẹ́ kí ní ìfún báyìí. àwítọ́ ni ìwọ̀n ni i'm sick and tired of you ara nǹkan fún mi mọ̀ ṣé mo rán iṣẹ́ tẹ́lẹ̀ ni tó bá mọ nǹkan rẹ̀ ò lè dówó ẹ̀ mú. mo ṣe jà. ṣé wò pé mo ń pariwo nílé tí mo jà látara owó ò lè wá dá bá mi yọjú òun nǹkan tó ṣẹlẹ̀ gbà náà mi jọ tó ń ṣòṣì yìí. lẹ́nu èsì fáwọn kí ni mo sọ fún ẹ kó ṣe mí tó ń pẹ̀lẹ́ oṣù gbà. gbé kínní lọ tú àṣẹ ni o lọ ju sí dustbin má mú lọ yàrá ẹ lọ lò ó tí n bá gbóhùn ẹnu lé ikú pa ẹ o ṣùgbọ́n ìta ìta ni mi fẹ́ gbóòórùn kíní burúkú yẹn nulẹ̀ bóyá ń gbọ̀ mi fẹ́ gbóòórùn ẹ o. báwo ló ń ṣe máa jáde tó máa rárùn kọ́ báyìí wálé ṣó fẹ́ choke mi ni. ilé mi dùn kó dùn bí oyin. bàbá yẹ aya rere ni kò fi fún mi o. mo ní kí ilé mi máa dùn kó dùn bí oyin o. lélẹ́lẹ́. fún mi bó o bá ń gbọ́ gbégbégbé ara báwọn gbé tiẹ̀ kọ́má lọ gbé sẹ́yìn kùlé o àwéṣogbọ́ ẹnu ẹni la fi ń kọ́ mi ìjẹ́ o aya rere ni mo béèrè fún o aya rere ni kó fi fún mi o bàbá ọ̀run o torí pé àyà burúkú ó dàbí ọyún nínú egungun ni o ọkọ burúkú ń kọ́ apáàdì ayé ni inú èèyàn ò sì ṣeé ṣe. téyì tó wà lé if èyí tó wà lé tí o bá demand for sex. mo gbé mo kú fúnkẹ́ ayé mi tèmi bá mi tí o bá demand a jẹ́ pé iná ti ń dilẹ̀ lẹ́yìn asosọ jẹ́ nìyẹn o kò sóbìnrin náà èyí táwọn yẹmi wà tá a dúró ọ̀sẹ̀ mẹ́ta. àwọn dùn bẹ́ẹ̀ bá bí lámọ̀rin ìgbéyàwó kọ̀rọ̀ bẹ̀bí là ká ṣe gbé jẹ́ kí lẹ́mí dùn ẹ̀yin ọ̀run mo bẹ̀bẹ̀ o kí n dẹni àwòkọ́ṣe láàrin àwùjọ. Sabi attention. Oh, well, uh, please, my sincere regards to him. Sure, I will, definitely. Take care of yourself. Eh? I will. Catch you tomorrow. What are you saying to me? What exactly are you saying? No, no, no. What are you saying? Exactly. Wọ́n dà kó o jẹ́ àwèrè. Báwo ni kí ṣe kí kí dọ̀bálẹ̀ fún? Báwo ni ṣe máa ń kí àlejò tó ti ju onílé lọ? What else are you saying to me? No, mo bí ẹ mo bí ẹ question ni o. O dẹ̀ ti dá mi lóhùn. Báwo ló ṣe wá kí kí àlejò tó ti ga ju onílé lọ? Oh my God! Kí má bínú. Oh Jesus Christ! ìwọ ìyàwó tèmi you're married You married you're married woman òun jó òun jó ó dẹ̀ fowó tẹ̀ díẹ̀ mo wọ̀ ń bẹ̀ yẹn kí n tó wọlé mo rí tó gbé ìka ẹ̀ lé ẹ̀ dìbàì you guys were smooching in the name of dance. smooching. yes you were smooching. Alex ṣé o ṣe mo máa yọ̀ kún ni friend mi family friends wa tí mo mọ ìyàwó ẹ̀ kí ló fẹ́ wà láàrin àwọn méjèèjì. ọmọ mayọkun ọmọ mayọkun you are my wife you are married to me ọmọ mayọkun childhood friend ẹni ṣé o gbọ́ nǹkan tó sọ fún mi kọ ṣé kò ti máa jó tọ́ báyìí ọmọ mayọkun sọ gbogbo orin yín ní hotels ó ní mini kí ló ń gbànú ijó wèrè tó ń jó kiri iná kí ló ń gbànú ijó wèrè tó ń jó kiri iná wọ́n lè bọ̀ tó ń fẹ́ ni mò ń fún ẹ. ó dà gbọ́ ya wèrè sọ torí pé o ti bẹ̀ mí sí kí fọwọ́ pa ẹ lórí àbí kí n máa bẹ̀rẹ̀ rìn ipò ṣe dáadáa nínú ilé mi you must think I'm a fool nínú ilé tèmi gọ́gọ́ ó wá nulẹ̀ mi ẹ ti ẹ̀ bẹ̀rù ẹ dẹ̀ tọ gbogbo music yẹn ẹ dẹ̀ jọ ẹ dẹ̀ fọ pálá yín lára nínú ilé mo ní kí ilé máa dùn kó dùn bí oyin o. stupid. No, then you just confess to me how stupid you are because you're very stupid. Alex, Alex, Molosimo, where are you coming from? Oh, Jale, now now when you normal get together as usual. Yes, no. Oh, the sheshe mo she ko ma un. Adu, you're married. You're married woman. Ó ti délé látàárọ̀ mi ò jẹun kò dẹ̀ sóúnjẹ lẹ́ẹ̀ tí máa jẹ èmi lọ ṣiṣẹ́ tí máa fi bọ́ ráṣọ sí ẹ lọ́rùn ọkọ mi kò lọ get together àwọn ọ̀rẹ́ for what why why tó ṣe lọ so who are you sleeping with excuse me you heard me help me who are you sleeping with. sleeping with who are you okay someone has come over you. am I okay. yes are you okay. you asking if I am okay you think I'm a fool Me ò mọ̀ kó sleep around gbogbo ojú orí kúkú tó máa ń jó yẹn tó máa ń jó káàkiri ọ̀rọ̀ pé mi ò mọ̀ when you come home you don't ask for sex why because you be having it around stop. who are you sleeping with. Wow! Did you just slap me? Yes, I did. And I'll stop you again and again. Now I'm going to get out of my house. You get out of my house. I shall want you know if you're mi dùn kó dùn bí oyin. bàbá yẹ aya rere ni kò sì fún mi. mo ní kí yé má dùn kó dùn bí oyin. kánà ìwọ ló ra fún obìnrin tí mo dẹ̀ ń fi ojoojúmọ́ ráùn yẹn sí ẹ̀ kókò sí owó lọ́wọ́ mi. ta ló sọ fún ẹ pé mo ra mọ́tò fún obìnrin. o tún fi béèrè dáhùn ìbéèrè lọ́wọ́ mi wọnú receipt ọwọ́ ẹ̀ yẹn. ó wà lọ́wọ́ mi mo dẹ̀ ń wò kí ló fẹ́ ní impression pé mo ra mọ́tò fóbìnrin ni. sani olórí burúkú kẹ́mi sọlá tí wìrì ra mọ́tò fún. adu ó pè mí ní wèrè you open your mouth ó pè mí ní wèrè. kí ló yẹ kí n pè é jáde má fi béèrè tán bí lọ mi ò fẹ́ dá mi lóhùn lọ́gbọ́n lóyè o sálẹ́ni tó ra mọ́tò fún sálẹ́ni tó ra mọ́tò táwọn jẹ́ kẹ́mi sọ láàrẹ̀ mú ẹ̀rí bí. àti o fẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ ó dẹ́ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi bó ṣe ń béèrè. so. ó fẹ́ kí n ṣàlàyé fún ẹ ó lè farabalẹ̀ kó bí mi lọ́rọ̀ ó dẹ́ ń ṣe bó ṣe ń ṣe ó dẹ́ ń ṣe bí wèrè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. if you care to listen ọ̀gá mi ló rán mi kí n bá wọn ra mọ́tò fún yàwó ẹ jẹ́ kí n bí ẹ kí ló dé tí túlétúlé ẹ ń tọ́ ọ́ lójú náà pẹ̀lú ìwà burúkú tó ń wù yìí tó bá ṣọ́ra ẹ̀ wàá sì túlé wa lọ kan ayan funfun jọkọ. ó wá ń sọ gbogbo ẹ̀ ó tún pe ìyàwó ọ̀gá mi lólórí burúkú. ó fẹ́ yí wọn mi lọ́wọ́ dẹ̀ ni o. ooo oh! so ìyàwó ọ̀gá ẹ̀ ló ra mọ́tò fún yẹn tó ti fún ra mọ́tò fún àlè àbí ìyẹn náà dà mo mọ mọ́mì dá mi dáadáa ni mo máa lọ bè lọ́wọ́ wọn ṣùgbọ́n ọ̀gá ẹ̀ ló ra mọ́tò fún àlè. kọ́ bá tiẹ̀ ṣùgbọ́n rẹ̀ dáradára ok wà á lọ bọ́gà mi wà á sọ pé ọ̀gá o ṣé ilẹ̀ ran ọkọ mi ń ṣe o ti ra mọ́tò fún mi. ṣé mo ṣe béèrè. o fẹ́ yọ mí lẹ́nu iṣẹ́. evidence ni. o fẹ́ lé mi nínú iṣẹ́ o fẹ́ sọ mí di dàbí mo ṣe dà aláìníṣẹ́ tó ń fẹsẹ̀ palẹ̀ kiri tó ń jójó orí burúkú káàkiri o fẹ́ kí n dàbí ìwọ àbí kémi náà lọ kọjó kí n máa jó is that what you want. Alex lẹ́nu ẹ. lẹ́nu mi jó wèrè tó ń jó kiri tó fọwọ́ tẹ̀ lára o fẹ́ kémi náà máa lọ ṣèyẹn sìn is that what you want. tó bá lọ bá ìyá dá mi tàbí tó lọ bọ́gà mi tó bá sọ ọ̀rọ̀ yìí hmm. lẹ́yìn bẹ́ẹ̀ mi àti ẹ sọ ẹ tí má gbọ́ ọ̀rọ̀ yìí ta kò ní rẹ́rìn o. kódà màá jẹ́ kó mọ̀ pé èmi náà lè ṣe kòtòkòtò lọ́mọ àlè àbí màá jẹ́ kó mọ̀ pé ìyá mi ló bí mi. then you are just ready to move out of my house. You wouldn't see cause you're not perfect. Nítorí náà má ṣe dá mi lẹ́jọ́ ká má bàa dá ẹ lẹ́jọ́ torí òṣùwọ̀n tó fi wọ́n fún ni ṣóun là ó fi wọ́n fún ẹ àánú lórí gbà ló fi dà pé wọ́n lọ́mọ ṣe má gọmọlá kejì rẹ o ọ̀rọ̀ ìgbéyàwó. ọ̀gbẹ́ni súnmẹ́yì jọ sórí ẹ̀ ọ̀gbẹ́ni sórí fẹ́mọ́ traffic ah you blind is he blind. No, I'm asking if you're blind. Tí o bá sì kan tó ń ṣe, ṣé bó sì yẹ kó drive ni wọ́n drive yẹn? Ah, are you blind? Ta ló pẹ́ ní mọ́tò wa? Eh, Ṣọ́pọ̀ ló ni ẹni tí ò rí pé mo ti trafficate. Ok, mo get yẹ. Ìtọ́ náà bá ti ń dá ẹ̀yìn ọmọ kékeré náà báyìí. Ẹ kì í mọ ẹgbẹ́ yín mọ́. Jesus Christ, èmi lọ́mọ kékeré. Jẹ́ kí ló fẹ́ ní pressure point mi lọ? Ó jẹ́ mi. Lórí mi o. Lórí mi o orí ẹ pọsọrọ pọsọrọ yẹn. tó o fi ẹ má bínú ẹjọ́. tó bá ma fún ní mo fi ọ̀dà. ẹjọ́ torí Ọlọ́run tó bẹ ẹjọ́ torí Ọlọ́run. ó ní wọn ló jẹ̀bi ọsọ fún jẹ̀bi náà. ẹgbẹ́ bẹ́ẹ̀rẹ̀ ẹ jáde títí bá ṣe ti títí bá ṣe ti ìyàwó gidi tó ní. ẹjọ́ sá àti ìpẹ́lú ọ̀dọ́ ọ̀dọ́ ìyàwó mi yẹlẹ. ẹjọ́ tó lọ sọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́ sá. you deal with you wọ́n ṣí èrè ni ìwádìí pẹ̀lẹ́ mi. ẹ̀ dànù. ó ní àwọn ọ̀la tèmi dájú ẹjọ́ tó lọ́ọ́ sá. I am I am a millionaire. I am a millionaire. Allah. the door. Only I'm just trying to. Stupid. But I shut the door. Èmi jẹ. I'm just trying to make me. You are trying to make peace. Ara àwọn àlè ẹ tó ń gbé káàkiri rẹ̀ àbí. Mo fi owó mi, mo fi ra mọ́tò fún ẹ. Mo fi owó mi, mo fi FC driving school kó lè learn. Now, tí èèyàn bá ń bọ̀ ní apá ibi tí mo ti ń bọ̀ yìí, tó dẹ̀ trafficate, èèyàn kan wá ń bọ̀ láti bẹ̀yẹ, ó fẹ́ lọ straight. Ẹnìyẹn wá wá sí iwájú mi, ó wá ní mo jẹ̀bi. Beautiful. Shut my door o kì í ṣe ìyàwó gidi alárùbáríkà obìnrin kan ni ẹ let me let me ask you a question the normal thing jẹ́ ká gbà pé mo bọ́ mọ́tò máa yẹn jẹ́ mo jẹ̀bi ó yẹ kó sọ bẹ́ẹ̀ mi ò tún wá jẹ̀bi nítorí pé òní làákàyè ò mọ bó ṣe ń drive. àgbàlagbà ni mo ṣe ṣe bẹ́ẹ̀. àgbàlagbà sójú mi lọ ni ta ló sọ ma pé máa yẹn jù mí lọ. ó dà má bínú. má bínú èmi ọmọ yóò lówó lọ́wọ́ bọ̀ wá fẹsẹ̀ ń lọlé. ó dẹ̀ yóò jẹ́ ń gbé báàgì mi ń gbà yẹn. báyọ̀ ti kó mọ́tò fún bá máa kó lẹ́yìn ìgbà tí mọ́tò kọ́ ẹsẹ̀ dàbí. ojú mọ́tò rí ọlọ́run bọ́ọ̀lù jẹ́ kí n ní mọ́tò gbogbo bíbá yìí náà ẹ̀ ń tẹ̀sí làwọn ẹ̀ ọ́ mi. báyìí kí ló ṣe é torí ọlọ́run ẹ bó ti fẹ́ kí irú ọ̀kadà gbogbo ẹ́sítẹ́sì báyìí báyìí kì í alex bó ló ṣe ṣòdájú lọ́kùnrin báyìí torí ọ̀nà bó mo ti rí ẹ gbọ́ mi yé o ìwọ kọ́ àní ò gbọ́ mi yé ìwọ ìyàwó. àìgbọ́ra ẹni yé ìjà ní mú wá. wọn ò fi mí ṣẹrú nínú ilé rẹ olùrànlọ́wọ́. máa wà too heavy fún mi náà ṣé òkè mọ the right thing láti ṣe ni this is not proper wàá sọ mí délẹ́jọ́ wàá yẹ kí n máa rojọ́ gbogbo gbà wàá ṣe bóyán fún mi lálẹ́ lóru tí màá tó sùn. mo ti gún ṣe díẹ̀ náà ni mo kún máa ìtẹ̀lé. mo lè jẹ irun sí i ó máa wà too heavy fún mi. ok kí ló wàá fẹ́ jẹ báyìí. rice. rice. wàá lè ti lè ó lè ti rẹ̀ mí gan-an. What's your name? Mm. It's okay, I'll sleep. Okay, okay, okay, okay. No problem. Thank you. Jollof fries. Jollof? You're hiding jollof fries. kò sí ilé tó kójú òṣùwọ̀n. gbọ́ra ẹni yé la ó fi lékè oh, ìjà. Yes, I just got a call and the call is so important. It's a case of emergency. Emergency? Yes. Baby, I know and I'm so sorry. I know Emi Moniko say rise and you're tired. I understand. It's so important. I'll see you tomorrow. Good night. Alex, honey. Say, what's going on with them? Kí ló ó ló ní kí ló ń Don't treat me like a bushy. Don't treat me like a piece of rock. Cause I'm meant to be your helpmate. You and I are meant to be together. Jẹ́ ká gbọ́ra wáyé. I beg, your phone is ringing now. àìgbọ́ra ẹni yé mo ti pè yẹn tipẹ́tipẹ́ ò pì kàn mí. kò sí much tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ hope you enjoy the special delicacy. Eh? ìlà àti ẹ̀bà lẹ́mìí méje yéèpà see you soon love you. tí ó tún pariwo and why do you have my phone. where were you last night. Ah, ah irú question wo ló ń béèrè lọ́wọ́ mi. àṣẹ ah, bí ṣojú ẹ ni mo ṣe gba call lánàá in fact emergency call tí mi ṣe lè dúró jẹun mọ́. emergency call my fault. alex mo gún iná díẹ̀ lánàá olóòjẹ́ and you demanded for jollof rice i went ahead and prepared it in it olóòtú jẹ́ pé o ní emergency call àṣé pé torí àwọn olórí burúkú kan tó ṣe ńlá alátẹ̀pà sí ẹ̀bà ẹlẹ́mìí méje ń gbọ́dọ̀ lẹ́sìn kó dẹ̀ jẹ́ náà à irú òfò ti pa ẹ́ àgbáyọ nírànìyẹ ni ẹ́ àgbáyà ni ẹ́. so o ti ń tú fóònù wò o ti ń ka mẹ́sàgì mi lẹ́yìn mi jọ ṣé mi lóníranù ni àbí wọ ìwọ oníranù tó ń pè mí lóníranù mo bẹ́ẹ̀ tọ́jú ẹ̀sìn ẹ̀ pamọ́ látijọ́ yìí bọ̀ mo wá rí i pé èmi ò fẹ́ kí ẹ̀sìn yẹn yọ síta ìwọ aṣẹ́wó tí mo manage wọ́n fi ẹ́ pamọ́ òun kọ́. what did you just call me a prostitute. yes that is what you are you are a prostitute aṣẹ́wó ni ẹ́. Alex i'm not what you think i am listen very well listen and listen very good i am not what you think i am and i have to explain to you. educate me. listen i do your cooking i do your laundering i even take good care of you. I take good care of your kids. Tell me, even you demanded for sex times that number, I never deprived you of your whole rights. Tell me, you have to tell me. Ibo ni mo ti jẹ́ obìnrin tí ò dáa. Ibo ni mo ti jẹ́ obìnrin tí ò ṣe obìnrin tó bá fẹ́ gbọ́n. Obìnrin tí wọ́n fi ń gbàdúrà fóbìnrin ni mí. Swear me on that! Ìwọ lóbìnrin tó yẹ kó máa fi gbàdúrà fóbìnrin. Obìnrin tó yẹ kó máa fi ṣépè fóbìnrin ni ẹ tó bá mọ̀. Hello my love. I'm about to go to bed now, but I can't sleep without saying how much I love you. Kò sí ẹni tó lè gba àyè ẹ nínú ọkàn mi. You are definitely the symbol of African beauty. Sweet dreams, my love. Ṣóbìnrin alálùbáríkà kan tí wọ́n fẹ́ máa fi ṣàdúrà fóbìnrin ó gbọ́dọ̀ máa kọrú ilé ìsọkọ ọlọ́kọ sọkùnrin mi. You think I don't have it? Yes! I've had this so many a very long time ago lórí fóònù ẹ mo ti kọ́pì ẹ̀ ni mo fi pamọ́ dọjọ́ èmi aṣẹ́wó ni ẹ obìnrin burúkú dẹ̀ ni ẹ. No. Hey, eh, it seems you're not getting it at all. you know, Alex, ṣé o ka tẹ́lẹ̀ ní mẹ́sẹ̀jì tó kà yẹn? Ka tẹ́lẹ̀ ní mẹ́sẹ̀jì tó kà yẹn náà? Mo rí pé ṣe ló jí mú gan lórí fóònù mi. Kọ́sítọ́ bá wò ó ni, ó ò ní sọ pé mò ń kọ́ sí ọkùnrin. Wo mi, kálẹ̀mì ni wọ́n ni ṣé bí ẹ̀kọ́ kọ̀ ọ́ra bẹ̀ pé ìyàwó mi o má bínú o ṣé kó máa fún mi ní excuses tó ń fún mi yìí I stop beating around the bush. Bẹ̀mí náà. You're so disgusting. Alex! Alex, ọ̀dọ̀ àdúmílẹ̀ sí Uh, Are you telling me You went through all these pains because of me? Why ah, you didn't even bother telling me? Ah, uh, yes. Uh, reason to me very so funny, you know, because I don't tell you because I don't want you to feel bad, just as you're feeling right now. Give me this. Ṣé She n ṣe message him or request fún yín? Of course. All right. Bá àní ò gbọ́ mi yé ìwọ ìyàwó. gbọ́ mi yé o ìwọ ọkọ. àìgbọ́ra ẹni yé ìjà ní mú wá. wọn ò fi mí ṣẹrú nínú ilé rẹ̀ olùrànlọ́wọ́ ṣòun lájẹ́ fúnra wa ó yẹ kó mọ̀. dúró la fi ń ṣọkọ obìnrin eh. ìwà obìnrin ìwà ló yẹ torí kò sí ilé kan tó perfect. kò sí ilé kan tó kójú òṣùwọ̀n. bẹ́ẹ̀ni ìgbọ́ra ẹni. ah agbẹ́kọ̀ọ́ lè rí kókó gbàgbé ilé bàbá ìmọ̀ àti délé nígbà tí mo dáná oúnjẹ ó jọ nítorí ọlọ́run. wá wá wá kí ló lè dé ṣé òun nìkan ló máa rìn àwa náà ṣáà ń jẹ́ ní fún ṣáà o kò lè rí yín kí wàá òun nìkan ló ní fún ọ̀sẹ̀ yìí message to promise mi o baba mi compose please. message wo ni. báwo ṣe ń ṣe báyìí wọ́n pé o lè ló mọ ọsùn ìlú tó lórí àpáta. obìnrin náà mọ bí tí message bá di ṣí tó kan yín náà dúpẹ́ fún mi please. torí lè ti ti ọmọ ọmọ àlè broda mi bá mi compose yẹn wáìgè irọ́ ni bello gan rubbish ló bá mi compose. mi lè ṣe báyìí mi lè ṣe mẹ́sẹ̀gì yẹn báyìí tí wọ́n ti délé tí mo sẹ́ẹ̀tù bàbá ìtàn ẹ̀hẹ́n dẹ́tí wọ́n náà take time tí mo fẹ́ ṣìnà tó lórí bẹ́ẹ̀dì máa bẹ́ẹ̀ take time máa bẹ́ẹ̀ sẹ́yìn báwọn rẹ̀ trust me. ọ̀ṣọ́ báwo lẹ pé má wọrí má wọrí sẹ́ẹ̀ má pé wà sí. má wọrí a máa sọ létà. Ah, ọ ẹ̀fọ́jọ́ ṣé wọn ò ka message into the details ni. okay that is a symbol of African beauty. ṣé wọ́n máa ń lo beautiful fún ọkùnrin ni. but in any way you should have looking for a way of obìnrin ní now I mean just to calm me down. But tẹ̀sí mi pé Alex it doesn't give me room for explanations at all. Really? yes na very well quick kọtun láti mọ ọdún ẹ ló fẹ́ ṣe tó bá tẹ̀ ti ṣe ó ti ṣe nìyẹn. mo jẹ́ pé àgbẹ̀sẹ̀ tẹ̀ ẹ́ jà. okay now. What do we do? not treat me like a piece of rock. Cause I'm meant to be your <laughs> epic. Be well. I am meant to be. Thank ah. Oh my god. Oh, this is nice. Thank you. Thank, you. you so much. Thank you. Okay. It's a really meal right now. Oh my god. so super glue náà fi lẹ̀ àwọn kíni. Hmm? glue náà fi lẹ̀ pálí sínú báàgì pálí no fi ráàpù nú báàgì. wọ́n bọ̀ fẹ́ sọ̀rọ̀ jàre ṣe bọ́kọ mi ni jẹ́ kí express anger mi náà ah. irú báàgì burúkú ò lélẹ̀ oh, pálí náà fi lẹ́nu ẹ̀ náà ó oh, fine ṣé wọ́n ló máa bá mi tó lé mi abọ́mọkọ mi bẹ́ẹ̀. everybody is only there. kí ni. kí ni kí ló ṣe wọ́n tán kan lẹ́kọ̀ọ́ ṣé kí n má sọ̀rọ̀ ni. ṣé wàá òkè. jọ kí ló pẹ́ pẹ́ lọ́rọ̀ mi ṣé tí wà tọkọ ẹ bá ń jalè mo máa ń ju ẹnu sí tí mo ń bọ́ kọ́ mi sọ tó tó kọ́ tó tó ṣe kàbí ẹ̀ ń tí iná mú lọ́wọ́ kí ló kàn án learn how to appreciate things for crying out loud nítorí ọlọ́run ah ẹni lórí òní fìlà láti máa bẹ̀rẹ̀ sí ni fi ẹ̀ṣẹ̀ sí ẹ nínú bí yàwá appreciate ṣùgbọ́n ó wà lára ẹ̀ mm. ó dàgbà máa gbé lọ ilé ẹ̀ ṣebí ẹni lórí òní fìlà ni orí nìyẹn fìlà nìyẹn lọ́dọ̀ ẹ̀ máa gbé lọ. kíkìnì ilé gé tó gbèjẹ ó yọ̀ ń dà. nígbà tó dá jalè tán. kí ló ń ṣe ṣó gbé báyìí. ẹ gbà mí ṣé báàgì náà lè lè báyìí tó fi pálí páàkì inú báàgì bá kí ló dé ṣògùn láyé ni tí gbogbo ẹlẹ́ kókó kó nú ẹ̀ bá. ìta ìròdè bad náà sí àtúntò. gbogbo alárẹ̀ mi. àwọn olùsà bá wọn kàkí ẹ̀yìn àdúrò. gbogbo wa là dẹrù. dẹ́bì dẹ́bì. ń bọ̀ láti ta ìwọ ọmọkùnrin kí ló tó ń láta tó ń pariwo mẹ́ni pẹ́ni ilé ìkan ló ṣe ń bọ̀. ebi pariwo ẹ ṣé ìyàwó ni wọ́n ṣá ṣé ìyàwó ni ẹ I have travelled for the past seven days no calls no message and so no feelings mo tún wá ń pè ẹ orí miss calls mi ò lè pè padà for seven days níwọ. ṣé kò jù báyẹn lọ mo ní ṣó ti tán ṣé torí ẹ̀ ni mi ò ṣe deserve ẹ kúnlé ẹ lọ́wọ́ ẹ. ó lọ for seven days as a responsible husband o wá bọ̀ nínú ilé kò sí pé my dear kò sí pé kò tiẹ̀ hug mi kò sí pé kò bá kà mí kò sí pé kò kiss mi o wá dé orí kú ẹ̀ pé kébì máa pè ẹ́ ẹni tó bá travel o máa dé ni o dẹ̀ ti dé jọ́tọ̀rọ̀ lọ mi ìfẹ́ wàhálà oúnjẹ tó máa jẹ ni mò ń sè má yẹ kó jóná má jẹ pé oúnjẹ mi jóná. kí á bẹ àánú màá. wọ́n má yẹ ọmọkùnrin ìwò má yẹ kó jẹ tẹ́mi ń sè má yẹ kó jóná. in this house. Yeah. I'm lost man. I'm lost man. Nonsense. Nonsense. Stupid. Yeah. Ẹ jẹ́ ká ṣe ní Tuesday. Um, I don't kan book flight yẹn sí Tuesday. I have all the documents. Yes, they are intact. Rárá o. Uh, I'll be busy for other days, but that uh, uh, Tuesday Tuesday is key. Tuesday is key. Then uh, we'll be able to accomplish all we have. Atania. Yes. Please, I'll call you back. Darling. mo hàn páàkì ẹrù ẹ̀ mo worry rí i pé ò ra nǹkan kan bọ̀ fún mi kí ló dé. ẹ eh, kí nìyẹn wá ṣe jẹ́ wàhálà. Ah, ah. báwo travel tó ìran nǹkan bọ̀ fun why are you like this? This sòrò <clears throat> tí n bá lọ tí mo ra nǹkan bọ̀ ó máa dogun mo tún lọ́nsìn mo tún dé mi ò ra nǹkan kan bọ̀ fún ẹ o tún gbébìnú dé o tún sọ pé Dennis ohun park mi ò ra nǹkan kan bọ̀ ìyẹn ṣe wá jẹ́ wàhálà nsìn because mo ti wù ẹ́ dáadáa mo dẹ̀ mọ̀ ẹ́ kò sí nǹkan tí mo ṣe fún ẹ rí tó appreciate ẹnu ẹ mo ti mọ ọkọ gbọ́ pé iPhone oní China wà. ẹ ṣé China iPhone ò sí ni chinko wà náà iphone tí ò ní icloud irú iphone wo nìyẹn ṣé iphone nìyẹn àbí panda. <laughs> mo ra aago wá fún ẹ ó sọ pé ti bá bẹ́ǹdẹ̀ jù pé máa kán pé panda ni. so mo dẹ̀ wá rò pé i want to be innocuous i went out i travelled mo dẹ̀ délé kí n má bẹ̀rẹ̀ nǹkan bọ̀ so mi ò ní rí wàhálà ẹ̀ kò ní sí pé ó wá sọ pé ah kí ni tí mo gbé wáyé ipe chain eléyìí o pé romania ni àbí kíní kan pé ó ti ń dúdú kí n fẹ́ ìsinmi ó dẹ̀ tún dẹ́sìn ó tún wá ń pariwo wàláì ò ní tẹ́lọ́rùn tó bá rí ọlọ́run lójúkorojú tó bá ṣoore fún ẹ wàá dìnnà ẹ ọlọ́run ah, ah. bẹ́ẹ̀ ni èmi mọ̀ ní kí ṣe ah, ṣogbórin òbe yẹn tó sọ pé kò sọ́gbọ́n tó ìyẹn gan dà ìkan sọ pé mo gbin láàmì sóko mo gbọ́n ka mi sóko ewúrẹ́ arómujẹ àgùntàn arómujẹ mi ò mọ àrò pé mo ṣe díà ó wá appreciate nǹkan rẹ̀ ọlọ́run nìkan ikú nìkan ló lè tẹ́wọ̀ ẹ̀ lọ́rùn. Ah, ah. bẹ́ẹ̀ ni. ó dá mi lójú pé tí n bá tètè cut blood fencing ọjọ́ tí ma fẹ́ bá ẹ lájọṣepọ̀ tí wàá sọ pé kinní mi ò ń ṣọ̀rí jìnnà pé fake ni kí n yọ ó ń bọ̀. ṣé mi ni mo ṣàṣ tí nǹkan ò bá wà dáa ṣé kí wọ́n sọ pé dáa. ìgbà tí ẹ̀dẹ̀ appreciate wọn díẹ̀ díẹ̀ nù lẹ́kọ̀ọ̀kan ọkọ mi ti bínú gan. jàre tó ń bínú wa. ti gbàgbé fún mi ewúrẹ́ arúmujẹ màá mú ẹ nísìn. Sincerely, I can feel your pains in my heart. But you have to take heart. I am fẹ́rẹ̀. Àti kọjá yìí àti àti kọjá yìí oríṣiríṣi. I can understand vividly, but ó mọ̀ mí from Genesis to Revelation now tell me iṣẹ́ ẹgbẹ́ àdẹ́fẹ́ tí ò bá fẹ́ ọ̀nà ọba Elédùmarè kan kò ní foríjì yeah don't be surprised because you know everything about me now look at you kò sí ọkọ ní ẹ sẹ́mi ẹ ìyẹn ìyàwó mi so why don't you and I fill in the gap so that uh, the two things could go by way of equilibrium. Do you understand? I don't know why you're doing this to me. ọkùnrin padà sẹ́yìn ni tí àwọn méjèèjì bá fẹ́ra wa jọ ta ló sọ fún ẹ pé mo máa make him pass live ẹ yes the only thing tí o lè ṣe is to make yourself happy make a better life for yourself and by doing what go back to your wife your ex-wife listen ta ló jẹ́ kó mọ̀ wípé nǹkan tó ṣe láàrin ìwà àti ìyàwó ẹ̀ kò lè ṣẹlẹ̀ láàrin èmi àti ó lè ṣẹlẹ̀ dáadáa kò sẹ́ni tó kọjá àṣìṣe wò there is no marriage that have no obstacles there is no marriage but the ability to maintain and to sustain that marriage is what we don't have. And that leads to a lot of marriages, to daru, or broken homes in our societies today tèmi àti ẹ bá ṣe kòkó ẹni kòkó ìlú nǹkan tó lè ṣe the only thing you can do is just go back to your wife beg her seek for forgiveness seek for apology everything you can do buy her gifts let's say you are you back again fún nǹkan tó fẹ́ nínú ẹ̀dẹ̀ ìwà ọ̀dùn àbí ìgbìlá kan ló ṣe ṣọ́ọ̀bù ẹ̀bẹ̀. actually you you have spoken well tó bá rí i pé mo sweat ọ̀rọ̀ yẹn ló ọ̀rọ̀ yẹn ló gbé sweat jáde lára mi because you have spoken well. You spoke out. to me. I appreciate that. So most of the marriage now is because of we could not be able to maintain the obstacles. ẹ jọ̀ọ́ dáàbò kí ló kọ rẹ̀. Bukola. Bukola ọlọ́mọ ọlọ́mọ ọlọ́run sì bu aya rẹ̀ ọlọ́mọ ọmọ kẹ dáadáa. bẹ́ẹ̀ yẹn bá ìpẹnu sọ ilé ìgbà kó bá fẹnu sọ gidi. wàláhì èyí ó mú gbẹ láúláú ni ó rò mí yẹn mi fún kó o tó débi. àmúrò evo. gbọ́nà pròfẹ́ kọ́. a bàbá ò lè sí nílé lásìkò yìí ayé burúkú mọ́ ọmọ ìdẹ tí bàbá bá di sílé. ọmọ pé ńgbà tí pròfẹ́sọ̀ òbí ma kò níyàwó kò lọ́rẹ̀ẹ́ àìsàn ọmọ pé ẹni tí ọba ní ìyàwó àná rèé ó kú ẹ̀wọ̀n bá professor ó ti lọ ànàmọ́ dàrọ̀ sí bí oníke ó lè tó oṣù méjì mẹ́ta kí wọ́n mọ̀ wálé. Ah! abájọ tí gbogbo ilé ṣe gbà ẹ́. Ah! gbogbo àkóso inú ilé yìí ọwọ́ mi ni gbogbo ẹ̀ wà yàrá tó bá wù mí lèmi máa ń sùn. èmi ò fowó bà ọ́ jẹ. fàkíà ló wà. Ah! <laughs> ọmọ ọlá gbórílẹ̀ gbórílẹ̀ sí ọlá. fàkíà ló wà lọ́mọ kọ ẹ lọ́mọ ẹ. kúlí bàbá bàbá ó my prof. ah nínú ilé tèmi wo wo wo arábìnrin níta máa lọ tá a lẹ. eléyìí ló ń ṣe ló ṣí gbogbo rẹ̀ kúlẹ̀ ló ti gate ni mo dẹ̀ ń tẹ̀ ọ́n látàárọ̀ for God's sake ìwọ búlí ó yá ìta ìta ìta ìta iṣẹ́ yín ti tán o. jáde jáde jáde síta jáde jáde jáde jáde. èmi ò ní ọmọ mi ò níyàwó. David, Deborah. ṣàbímọ fún yín my princess how are you. ṣùgbọ́n rẹ̀ báyìí my princess níbo ló wà látàárọ̀ níbo ló tó fi princess yẹn sílẹ̀ sí school tó ń ráre àwọn teachers ẹ̀ pé ẹ̀ the aunties called you more than seven times ògbé kọ́. really. really. my dear mi mọ ẹ wo kò sí fóònù lọ́wọ́ mi inú báàgì ni fóònù mi wà kíchìn ni mo wà látàrọ tí mo ti bí sí tí mo ń pípẹ́ nǹkan tẹ máa jẹ báwo mi fẹ́ mọ̀ pé fóònù rẹ nígbà tó ti fóònù lọ́wọ́ mi èmi mọ̀. ṣùgbọ́n rẹ kò dáná for food alone oúnjẹ oúnjẹ oúnjẹ it's not fair you are a wicked person. no so oúnjẹ ló dáa ju ọmọ ẹ báyà bíi n tó sọ ni ẹ. kò rí bẹ́ẹ̀ mo rò pé mọ́mí àyèmídé máa ti bá mi múgbà tán lọ máa ọmọ wọn ní sùkúl nígbà pé wọn ní mu. àǹdẹ wọn pè mí mi ò rọ́wọ́ gbé fóònù ẹ̀yin dẹ̀ ti gbé fóònù ẹ dẹ̀ ti mọmọ wálé ọmọ tí wálé bàbá ẹ kí ló tún kù báyìí ẹ kí ló tún kù tí mi bá lè dáná dé iná ń sìn ẹ tí wọn máa complain mi mo tó tẹ fẹ́ appreciate mi. kí promotion ṣògbó rẹ bí ẹni sọ̀hún. ẹ ṣá lọ rẹ àwọn. is that an excuse? ṣé excuse ni ẹni? oúnjẹ oúnjẹ oúnjẹ you are a wicked person. Debbie Debbie. Debbie stop it. Nọ̀mí àgbàyà. Nọ̀mí lójú ọmọ ẹ. Thank you my baby. You know I love you. I love you too, mommy. Oh, I love you, darling. Thank you for saving me this evening. Eh? You did not allow your daddy to beat me. Thank you. Thank you. Hmm? Yeah. I'm set. Mo ti fẹ́ máa lọ. Owó tí mo béèrè lọ́wọ́ yín tẹ́ sọ pé máa fún mi. transfer as usual. Ṣadé, o ti fẹ́ máa lọ. Yeah tó dẹ̀ mọ̀ pé nígbà tó bá ti wá sí ọ̀dọ̀ mi tó bá fẹ́ fi mí lẹ̀ ṣe lójú máa ń ro mi kò kí ń wù mí kó kúrò lọ́dọ̀ mi bí ewúrẹ́ gan bá fẹ́ fi ni sílẹ̀ kúrò dé ojú a máa ro ni bágùntàn bọ̀lọ̀jọ́ bá fẹ́ fi ni sílẹ̀ kó ràjò ojú á ro ni ká tó ṣẹ̀ wá sọ ti olólùfẹ́ ah ló dẹ̀ lọ orú aṣọ kan pẹ̀lú mi ń sìn wo kọ́lọ̀ tó wọ̀ ló wá dàbí pé a fẹ́ lọ òde ayẹyẹ anyway ẹ eh, towó tó sọ ṣe bí mo ní kó kó fifty thousand kan nínú dra. kì í ṣe fifty thousand ni mò ń béèrè lọ́wọ́ yín owó ilé ni mo béèrè lọ́wọ́ yín torí pé kí ni owó ilé mi ti fẹ́ díù. ṣàdé ó túmọ̀ sí pé tí n bá ti kó owó ilé fún ẹ̀ ń sìn ó tún máa san owó ọdún kan ìyẹn ni pé fún odidi ọdún kan ló tún máa lò ń tà láì kó wálé. prop prop ọ̀rọ̀ owó ọdún kọ̀ọ̀kan ni mò ń bá yín sọ o owó ọdún mẹ́ta ni mò ń bá yín sọ anyway tẹ́ bá fún mi lówó ọdún méjì màá consider yín. ọdún mẹ́ta. bẹ́ẹ̀. so ó túmọ̀ sí pé for the next three years now ò ní kó wálé ó túmọ̀ sí pé o ò fẹ́ kí n kúrò ní apọ̀ tí múrùgbọ̀n fẹ́ náà adámọ̀ tútù nínú ọ̀rin irin àpò jùrùbébé jùrùbébé ẹni tí ò láya nílé ni wọ́n ń pè bẹ́ẹ̀ ó dà nígbà tá a bá fi odidi ọdún bíi mẹ́ta ṣe rìhásà wèrè ọdún mélòó la fẹ́ fi act ẹ̀ káì. prof prof ah, ah. ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ mi ti rò máa ṣì fọkàn balẹ̀ kí n wá rò lẹ́yìn ìgbà yẹn máa ṣe wá fún yín ní feel back ẹ mọ̀ pé mi ì fẹ́ rush kí n má bàa rush out ó yé o ò fẹ́ rushing ṣé irú èmi lèèyàn ń kó wá sọ́dọ̀ ẹ̀ tó tún máa rush out ó dáa látọjọ́ yìí irú eré wo wa làjà ń bẹ́ kò ń ṣe eré mà bẹ́ dùn nílẹ̀ ó dọ̀lẹ́ o. ẹ mọ̀ bí ẹ jẹ́ àṣẹ máa ṣe bá ṣe ń ṣe lọ́rùn mi ṣe ti gbọ́. ẹni ò bá lè rájú mọ́ àmọ́ bá a bá a dùn títí títí títí tá a rùn fi wà wá. hello sir hello. mo ti wà ń bẹ̀ sà. yes ẹ tó bá ti jáde turn to your left hand side. okay so tí wọ́n wọ bẹ̀bá mo ṣe máa rí. tó bá ti wọlé bẹ́ẹ̀ you will see me sitting uh, at the right hand side. left alright sir i'm my way. Let me tender my apology, reserved one, on behalf of my presenter, Kufu torí ó ti sọ fún mi wípé òun lòún lẹ́tọ̀ọ́ láti kọ́ pè ẹ́ pé kémi ò má pè ẹ́ so mo bẹ̀ pé kó má bínú. apology accepted sir. thank you. and uh, wọ́n ti bá mi sọ̀rọ̀ àtijọ́ sọ̀rọ̀ so wọ́n dẹ̀ ní pé ẹni business kan tẹ́ fẹ́ gbé fún mi. ẹ adumasa kò sí business kankan tí mo ní fún ẹ ṣé dèmi yẹ láti ọjọ́ tí. Tí ó ti ṣètò lórí móhùnmáwòrán wọ pẹ̀lú kòfó tó fi sọ̀rọ̀ nípa ìgbéyàwó látọjọ́ yẹn lọ́kàn mi ò ti balẹ̀ mọ́ ah ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní ọjọ́ yẹn ó lágbára púpọ̀ ó lókìmí ó ní wéètì ọ̀rọ̀ tó kìdọ̀ tó dẹ̀ kọ́yàn lọ́gbọ́n gidi ni. ẹ má bínú sáà báwo ni ọ̀rọ̀ ìṣítí tí mi sọ ṣe fa àyíkọ̀kànbalẹ̀ pẹ̀lú. ah <laughs> adúmọ̀ṣà sórí n tó sọ lọ́jọ́ yẹn ọ̀rọ̀ tó lágbára ni ṣùgbọ́n wá dùn mí wípé mi ò láǹfààní láti mú àwọn n tó sọ lọ́jọ́ yẹn lò ìdí ni pé mi ò níyàwó sílé bí mo ṣe wà yìí. kí ló dé tẹ́ sílẹ̀. ah ọ̀rọ̀ pọ̀ ń bẹ ẹ adúmọ̀ṣà inú mi ìbá dùn tí ó bá jẹ́ pé ó jẹ́ kí ni pẹ̀lú ẹ̀ ó jọ ṣe kan. Um, prof lóòótọ́ ẹ mọ̀ mi ṣùgbọ́n ẹ yẹ kí n sọ díẹ̀ fún yín nípa mi mi ń ṣe omidan o mi dẹ̀ kí n ṣe ẹni tí ò lọ́kọ lé I was once married but divorced wọ́n ti yẹ yín sìn bọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ ní ìṣẹ́jọ́ rẹ̀. ẹ eh, n tó wá jẹ́ kí n rán ẹ jọ má bínú o kí ló kẹ́ ẹ̀ fún kí ni kí wọ́n fún ẹ. ẹ bá ṣèyọnu sáà mo mọ̀ pé juice lẹ́yìn obìnrin máa ń fẹ́ tẹ́kí wọ́n mú wa. ìdí ni pé àìsàn tó ń ṣe góòdì tèmi òun náà ló ń ṣe ọ̀ọ́dúnrún tiẹ̀. <laughs> ló uh, uh, sorry sir sorry for my rudeness sir <laughs> ẹ rò pé ó máa lè ṣe ṣe ṣá. Ah. sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu ìlà no hear yourself out báwo ló ṣe dún létí ìwọ gbọ̀ngàn tó ń sọ̀rọ̀ fúnra rẹ̀. o ò lè fẹ́ prof lásán oh, ò dẹ̀ lè fẹ́ wọn náà nìyẹn Bímbọ́ á láti jẹ́ kó understand reason tá a fi sọ wípé kó lè fẹ́ prof ni sórí ọ̀rẹ́ mi ìwọ tí à ń bá gbàdúrà láti jọ yìí wípé kó o rí ibi ire sẹ́rù kà jọ tó bá wá fẹ́ sẹ́rù ẹ̀ kábíire ṣébi tó ti máa ra pósí ní kíákíá ni ṣé wo mọ̀ wípé ọmọ kékeré tí ó bá fẹ́ arúgbó òun ló máa ra kó ẹ̀ my dear nǹkan tí mò ń tọ́ láti sọ ni wípé sùúrù tó ti ń ṣe bọ̀ látijọ́ ẹ̀ tí ò tètè rì má rè ìsìn tó wá láti rì má rè kì í ṣe bíi tí kò mọ̀ fẹ́ àwọn. point of correction. Rough ò kì í ṣarúgbó ọtọ kí lọ́jọ́ orí ẹ̀ is fit and agile very very agile mo dẹ̀ ti gbé wò mo rí i pé ó wà òkè fẹ́mi really so kí dẹ̀ wá ní gbogbo atótónu. ẹni mẹ́sàn-án jọ ẹni mẹ́sàn-án. he very fit and agile ṣé nǹkan tí ọmọ kékeré lè ṣe ṣé bàbá yẹn lè ṣe tí ọmọ kékeré tó bá gbin yẹn sí tó bá spin ẹ bẹ púrúrú tó yí ẹ padà tó dá ẹ padà tó yí ẹ padà tẹ́ẹ̀mí ẹ fẹ́ bọ́ sí lọ́wọ́ ṣé bàbá yẹn lè ṣe torí awi tó ń sọ oníṣi he is very fit and agile he is very fit and agile ọ̀n bẹ sọ́ọ̀sì ògbàbí ọ̀n bẹ sọ́ọ̀ àrùn kì wo tó bá yá ló máa yí ẹ tó bá yá yí ẹ. ọ̀rọ̀ ẹ̀yin lè jù yé mi ọ̀rọ̀ ẹ̀yin jù mí dáadáa bẹ́ẹ̀ ni lè jẹ́ mọ̀ kọ̀ọ̀kan mi nítorí owó fẹ́ pọ̀fọ̀ mo mú rí pé mo rí ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ bíbẹ̀ mm-hmm. yes nǹkan tóbìnrin tẹ̀ ń gbàdúrà ní ọkọ̀ náà lè. ẹ̀yin ẹ ṣe fìyẹn lè fẹ́ mi ṣẹ́rọ́kùnrin tẹ́ ẹ wò yẹn àyànfẹ́ mi ni ọkọ mi ni adé orí mi ni my one in a million ẹlẹ́ tó kù jẹ́ kémi máa fúnra mi ràn ṣe ti gbọ́ ẹ ṣe. ẹni wò ebi sáà lọ jìnnà ẹ má jẹ́ káyà síbi tó pọ̀ ẹ ṣe. Thank you ìyẹn ṣàgbé ìbàdí kọ́sítẹ́rì wọn àwọn ọ̀dọ́ àwọn náà ló ń jáde lọ. Ah, eh, dáàdì wa ẹ káàbọ̀. ẹ lẹ́mà ẹ ṣeun mà. Ah, yẹ sà ah, ṣàlàfíà ni sà. Yes, lẹ́sà lẹ́sà ẹ káàbọ̀. ẹ̀dẹ̀ kú tọ́jú adúmáṣe. ah ọlọ́run ló máa ń tọ́jú gbogbo wa. ẹ mo mọ̀ pé ọlọ́run ọba máa jẹ́ kí iṣu ọmọ jìnnà fún mi. àmín àmín. ẹ̀dẹ̀ máa jèrè. àmín. ètò dèrè àwa náà. Ah, ẹ̀ṣẹ́ rí gbogbo bí iṣu ṣe kú tí ọ̀bẹ ṣe bẹ́ gbogbo ẹ̀ ládùmáṣe ti ṣàlàyé fún mi ẹ̀ṣẹ́ gan-an ẹ kú tọ́jú wa sà ẹ̀sà ẹ̀ṣẹ́ rí ẹ wá dìde báyìí àwa kọjá lọ sí dáìnì ṣẹ́ríyàn tó wà bẹ́ẹ̀ yẹn ògùdọ̀ tútù o torí yìí la ṣe ṣètò gbogbo ẹ̀ síbẹ̀. ẹ ṣe láti wá. Mami ye o ìwọ ọkọ àìgbọ́ra ẹni yé ìjà ní mú wá wọn ò fi mí ṣẹrú nínú ilé rẹ olùrànlọ́wọ́ ṣó fúnra wa ó yẹ kó mọ̀. Dúró la fi ń ṣọkọ obìnrin. Eh. Ìwà obìnrin ìwà ló yẹ kó múrelé ọkọ. Torí kò sí ilé kan tó perfect. sí ilé kan tó kójú òṣùwọ̀n ìgbọ́ra ẹni yé la ó fi lékè ìjà aṣọ ìjà èdè láàrin. Débì Débì bọ́ síbi. wá gbẹgbẹgbẹ gbẹgbẹgbẹ o ṣe yàrá kò bí lè lọ aṣọ sọ èké wọ̀ lọ́sọ́fíìsì báyìí o fẹ́ jó ogun ẹ̀sọ́ nù wọ́sọ tó jó mi báyìí sórí ẹ̀ dàrú ni. ẹ ẹ my dear ní ìmọ̀ kó máa jó oúnjẹ tí mo sè ni mo gbọ́ pé ó ń rún jíjóná ó ní mo ṣe sáré lọ mi ìrántí pa iron tí mo fi lọ. ẹ. sórí ah, ẹ. Ah, nínú aṣọ mẹ́rin mo lo mẹ́ta successfully kò jo kí ló dé tó kí n appreciate ọlọ́run ẹyọ kan tó wájú ẹ̀ gangan náà ló wá rán mẹ́nu kí ló dé náà. ṣé ìbá tẹ̀ wá jó náà ṣé báṣọ́kàn lé tó máa tọ́ aṣọ́kàn lé. aṣọ́kàn lé aṣọ́kàn lé àná. aṣọ́kàn lé tó máa wọ̀ lọ síbi iṣẹ́ ẹ aṣọ́kàn lé tó máa wọ̀ lọ síbi iṣẹ́ mo ti rò pé lé lójú òní ló wá ṣe báyẹn pariwo mi àyà mi tiẹ̀ ti já ìfúnpá mi kan ti ó ti ga sókè. ṣé tí mi bá wá wo aṣọ tó ń jó ìbáyìí ṣé ilé ò lè jó ó ṣe yẹ ẹranko bí ilé ìlú for God's sake ah mo sọ pé tí agbárí pray tó bá jẹ́ pé inú pọ́ọ̀sì wà mo ti máa gbà pé sọ́jà torí ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ẹranko ìlànà kí ni mo ṣe fẹ́ fún lọ bàbá la ẹranko nonsense. èmi ẹranko jẹ́ ọkọ mi kí ló máa ń pẹ́ni tó bá gbé ẹranko sílé. Si ọkọ ẹranko náà nírú wọn ojú tara lé mi lánàá ojú òtì mi ó ti dànkó o jọ ṣé bí bàbá ṣe máa ń pe mọ́mì náà lẹ́ranko nígbà tí mọ́mì bá ti assist wọn nínú ilé bàbá ti mi Deborah orí ẹ̀ ń dàrú ni. a ah, máa ah, ah, pè mí lẹ́rọ̀ eh, a kí ni mo gbọ́ yìí kí lẹ yìí. àti bí n pé. ṣé ẹ̀rọ wọn sílẹ̀ ni àbí ẹ̀rọ èmi sílẹ̀ mo rò android phone ẹ̀ ń lò. ṣé bẹ́ẹ̀ wà lórí whatsapp ẹ̀dẹ̀ wà lórí to go ẹ bèrè lọ́wọ́ google náà kẹ́ bèrè ìgbà rẹ̀ tó ń pè lẹ́ranko nígbà tí mọ́mí àti dádì tí mọ́mí bá hàn sí ti dádì tí dádì dẹ̀ máa ń pe mọ́mí lẹ́ranko ah, ẹ bèrè ah. lọ́wọ́ to go náà. ṣé wọ́n yóò kéré. kí ọ̀dà mi ṣe àgbáyàwó yìí. Eh, eh, eh. ṣe àgbáyàwó yìí ni mo sọ tó. ẹ̀mí ẹ̀mí ọgbà mi létí àìsí gbà mí létí àbúrò ọkọ mi gbà mí létí kúlé àbúrò ẹgbẹ́ mi létí àbúrò ẹgbẹ́ mi létí. give me emotion ó sì máa fọ ojú ẹ. ẹgbẹ́ mi létí. màá tún tún gbà. nonsense ìyàwó ẹ̀jẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ wà ní pé mo bọ́ kọ́ mi lọ́ṣọ́ ni ẹ́ ó dẹ̀ mo from nowhere wá gbá mi létí nígbà tí yàrá lọ́jọ́ mẹ́rin tí ó jò ẹ́ débi ṣàtúnwò kan tiẹ̀ wá jó ni kò jó débi aṣọ ìjó lóòótọ́ kí ni mò ń rò nínú kaṣọ ojú àti kóúnjẹ níjó náà èwo ló wá ìpọ́táǹtì jù gbogbo nàìjíríà gan mọ̀ kóúnjẹ ló wá ìpọ́táǹtì adé ló ṣaṣọ ní báṣọ wà nínú ilé ẹ̀rọ àmì ló máa fi àjẹ wọn náà máa lọ ní ọkọ wọn àbúrò pé máa fún ẹ létí ó máa gbá ẹ létí tó máa dé ní ọkọ mo kójú mi ló máa ṣe ojú mi báyọ̀ kó máa fún ọkọ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n ẹ sílẹ̀ irọ́ ni wọ́n kúlẹ̀. Don't treat me like a piece of rock Cause I'm meant to be your helpmate You and I are meant to be together jẹ́ ká gbọ́ra wa yé. Ah, ah, adumasa ah, tí o sì. ọkọ mi kí ló ṣẹlẹ̀. ẹ̀sìn ìfẹ́ ọba yín sọ̀rọ̀. kí ló dé. ẹ̀ mami ọ̀rọ̀ lẹ́yìn ọ̀la èyí náà ló tún kọ́. àwọn yorùbá dẹ̀ máa ń pa òwe kan wọ́n ní ìyẹ́ ẹni ọlọ́run kékeré ẹni o ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ni mami hmm. ẹ jọ kí ni ìdí gan tẹ́fẹ̀ kí n fi fẹ́ prof ah. eh, mami i want you to convince me i know you can't say no without a reason mami tẹ́ bá ní kí n má fẹ́ mi nífẹ̀ẹ́ tẹ́ bá ní kí n fẹ́ máa fẹ́ mami you owe me an explanation ẹ jọ ṣàlàyé fún mi. ọkọ mi kò sí ìdí kan dàbí alára bí kò ṣe pé mò ń fẹ́ ìdùnnú ẹ àti pé mò ń fẹ́ ibùjókòó ayọ̀ fún ẹ wo kí ṣe pé mi fẹ́ kó fẹ́ prof o mo ti ṣorí ìgbà tó kọ́kọ́ mu wá sọ́dọ̀ mi tí bí mo ṣe rí mo rí pé òun máa ti níyàwó kó má lọ jẹ́ pé kò fẹ́ máa gbé ẹ̀gẹ́ ṣe ayan ni o kò dẹ̀ máa wò ó ìgbà tí mo wá rò pé gbogbo nǹkan tí mo rò yẹn tí mo rí pé kò rí bẹ́ẹ̀ ó yà jù mí lọ nìgan èmi gan ti fẹ́ kọ́kọ́ pè ẹ́ nítorí pé mo ti yọ̀ǹda pé kẹfẹ́ ra yín. Eh, bẹ́ẹ̀ ni àmọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá dọ̀wọ́ ẹ̀ o nítorí pé iná èṣìṣì kì í jóni lẹ́ẹ̀mejì o mo dẹ̀ mọ̀ wípé lágbọ́rọ̀ ọlọ́run ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe dídí ọkọ mi. ẹ lọ sọ padà bẹ́ẹ̀ ni.

kò dẹ́ ṣe pé ní kúkẹ́ ah, sorry. <laughs> Tani, who's hey, that? and I will you. Can I pick a call now? Let's. Yeah. I'll pick it. Yes, hello. Kí ló tún fẹ́? Èbó ti ṣe fẹ́ inú ẹ bó ti park and crew lé mi má pè mí mọ́ náà. Yẹ kí n wọ̀nà ẹ, má ẹ bá pè láìní mọ́. Tí o bá fẹ́ kí ìyá ẹ̀ fojú sunkún ẹ. Ah. Sórí ọ̀fẹ́ dàrú tí wọ́n fẹ́ gbé ẹgbẹ̀ má pè láìní mọ́. Don't ever call this line again. Nonsense. Iran. Can you imagine that? Ah, okay. Pack that, jáde kúrò Oh, so sọ ọkọ fún mi, now you are calling me for what? <laughs> so, ìyàwó ẹ ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí phone? Yeah, Debbie. And you expect her to remain in your house, right? You ẹ ló ń disrespect bẹ́ẹ̀ yẹn. Even ọmọ ọmọ òjọ́, a day old baby deserves respect how much more your wife haba ọlọ́run gan confirm pé ohun ẹlẹ́gẹ́ lobìnrin jẹ́ and we should as humans treat them with respect. so gbogbo omi pé ó make mistake kò ṣe mistake kò sábà tí o kì í make mistake now we all no, nobody is perfect but it is necessary for you as a husband pé kó o gbà kó o gbà bó ṣe bó ṣe rí o máa bímọ obìnrin o náà ìmájì kò jòkó kó wá máa rí kí ọkùnrin kan máa maltreat ọmọ ẹ ọmọbìnrin kó máa sọ̀rọ̀ sí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí ìyàwó ilé ẹ̀ báyìí oh ok tẹ ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan àbúrò ẹ obìnrin ayé ṣé inú ẹ máa dùn it's not good o ọ̀rẹ́ ẹ mo jẹ́ and i will tell you the truth. ọ̀rẹ́ honestly tí máa ní mo ṣe sọ ìpè pé mi fi ilẹ̀ irọ́ mo pa mi mi ẹ bá rú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà mo kàn fi pé ok èmi lọ kọ olùyàwó and she just ó mọ̀ ó kàn máa àti gbogbo ọkọ nìyàwó ló kọ lówó orí ayé abálẹ̀ máa ń sọ yẹn náà leave that aside make amend. Eh, ah, kí mo wá lè ṣe báyìí. na nice question you see um, seeking for help doesn't make you less of a man okay what you should do is to make amends. Eh? Amends? Yes. Now, this is what you do. Be phone. Eh? Hmm? Give her a call. Just call her. Yeah, call her bá sọ̀rọ̀ kó apologize i mean kò ń ṣe pé kó tún máa halẹ̀ mọ́ bó ṣe halẹ̀ mọ́ lórí fóun sin o ohun tútù ni kò fi bá sọ̀rọ̀ if possible take her out buy her gift expensive one precious one i'm not talking about shawarma o ilé tó jọjú i'm very sure she's, she's, she'll come back to her senses èmi náà máa dẹ̀ sapá mi máa bá sọ̀rọ̀ okay. ọmọbìnrin náà gbàsí má tún pè é sẹ́yìn wọ́n máa fi pè bóyá ah, you know ṣé kò ní rebel to tó weakling i'm not a weakling. of course you're not a weakling but the most important thing is for you to make an amend so you have to be humble. now do that ṣe náà ni màá ṣe now do that especially mo kàn wò pé ọkọ lólórí ìyàwó mi. gbàgbé ọkọ lólórí ìyàwó àsọkọ náà calm down lẹ́kọ̀ọ́. bá àìgbọ́ra ẹni yé ìjà ní mú wá. wọn ò fi mí ṣẹrú nínú ilé rẹ. ṣọ́sẹ́lẹ̀ ni àbúrò. mo kúkú sí ni in fact ẹ̀gbọ́n wà ní kitchen. really? ǹjẹ́ kọ́kọ́ tẹ̀sí ní ilé náà kí n tó. ó fi rú síjọ lọ́pàá irọ́ bó ṣe ń rùn ní ń bìnàbìnà ó ti ń yọ̀ pápá ọdẹ ń jẹ́ ṣo fẹ́ poison ara ẹ̀ ni kí ló tó ń jẹ́ irú nǹkan báyìí báwo ló ṣe máa ṣe irú nǹkan báyìí tó máa jẹ́ báwo ló ṣe máa jẹ irú nǹkan báyìí ó dá dúró náà ṣé ìtẹ́mi máa ń ṣe fún ẹ ṣé bó ṣe máa ń rìn rẹ̀lẹ̀. But Bimbo, why are you so cantankerous? Why are you so truculent? Why do you nag all the time? Let me just tell you, you do not have any moral justification to open that thing you call your mouth so enunciate that nonsense. Now, oúnjẹ tó yẹ kó dé kó wọnú kitchen kó lọ ṣe I took the burden upon myself to make the food before you arrive. Ìwọ wá sọ pé ó ti ń yọ̀ pé ṣé mi fi irú sí jollof rice ni. Who the hell are you? Wá kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ni mo ṣe tó ru adúrò òyìnbó yẹn tó rù lé mi lórí? Èwo ni kàǹkàǹ kọ́rọ̀sì kọ̀ǹtàǹbùlọ̀sì kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé tó ṣí dictionary lé lórí nítorí rice? wò wá jọ torí Ọlọ́run mi fẹ́ wà lá ah. I have always made your comfort my first priority. Májà kúrọ́ tán Abímbọ́lá o ti la tán nínú ilé. Ó máa ìmọ̀dé ọ̀hún tó máa ń lá kékeré kan báyìí tó máa ń parẹ́ lẹ́nu yẹn. O ti la tán. Ìwọ gan ti mú tán. Now let me tell you, gbọ́ ìkéde pàtàkì tí n bá jí nílé tí mo gbọ́ ẹ nílé láàárọ̀ la tí bá mú ẹ wá tẹsẹ̀ lébọ̀. Dennis, kí la sọ kí ló lè tó gbogbo? ìwọ lẹ́sẹ̀ lé báyìí kí ni mo ṣó ṣé mo sọ̀rọ̀ jù ni kí ni inú dàbí pé ó wà náà. Hmm. Dennis wọn mò ń ṣeré ni o Dennis mo ti ń jẹ o ń hmm, hmm, dùn gan Dennis wọn jẹ ń dùn gan o. barbecue anniversary. I need to make my nails and all. Yeah, I know, I know, I remember all that. But, um. but you shouldn't be done? Oh, maybe more than no. Only one kitchen now. Could that my name could down the to you? Can make yourself comfortable. Not being, I need to go now. Go where? Spa. Nebo Spa. Wọ́n fi ṣí ẹ ò ń lọ spa láì tí ì fún mi lóúnjẹ. Alex má frustrate. oh frustration yẹn ni kò já sọ ó dàbí pé frustration yẹn gangan ló lè ṣe o jọ sọ iṣẹ́ fún mi gangan as a responsible married woman you don't cook you don't do my laundries you just go about partying gallivanting about town for what. aláìmoore ni ẹ Alex ò mọ ore lẹ́yìn ìgbà tó léyàwó ẹ̀ lọ́tọ̀ mo volunteer ara mi láti máa take care láti máa ṣe bí ìyàwó fún ẹ kó má di pé o ò níyàwó nínú ilé still náà fẹ́ fi wàhálà pa mí àbí wàhálà tó ṣe títí tí tó fi léyàwó ẹ lọ òun ló tún fẹ́ fi pa èmi ṣé ó jẹ́ kí n sọ fún ẹ paṣọ tá a fi na ìyálé ìyálé ẹ ìyàwó ẹ tó lọ o ò lè fi na ìyàwó tì mí ṣé ò ń gbọ́ mi jẹ́ kí n sọ fún ẹ kẹ́mi sọ́lá kẹ́mi sọ́lá lórúkọ mi not adumasha ṣùgbọ́n tẹ́bi bá ń pa ẹ màá wọnú kíchìn wàá dáná skills dey. dáràn wọn máa ti dáràn ṣọmọdé ń ṣeré ni and to think I bought that car tó fẹ́ máa gbé jáde yẹn pẹ̀lú owó mi olówó fowó ra wàhálà pọ̀ ah lajà ń lóṣù mo lọ rọ̀ bọ̀ god adìẹ yóò gún ẹdìẹ pọ̀ gún mo ládìẹ ọ̀pamọ́ rẹ adìẹ yọgbọ̀n adìẹ pọ̀gbọ̀n mo ládìẹ ọ̀pamọ́ rẹ mo kàdìẹ ta mo fowó ra owó awo yẹyin méjì ọ̀pá kan ṣoṣo ha Alex ò ti wọ̀ ọ́ fún màtún ní kélé náà kó jáde ní kí làwọn yẹn mọ̀ máa sọ. ẹnu ẹni la fi kọ́ méje. Debbie Adeoye ni so ẹ̀yin ọ̀rẹ́ mi prof tẹ̀fẹ́ wọn lélẹ̀. ẹ ṣe púpọ̀ mo dẹ̀ kí yín pé ẹ kú ìtọ́jú adúmáṣà mo mọ̀ pé èèyàn ló wà lẹ́yìn òrò tòrò fi ń ké adúmáṣà náà ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ òun lè kókó jòjò ló fi gbéra ètò dàgbà nípasẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ náà ló fi ló fi grow so I appreciate you. Eh, o ti introduce wá introduce èmi náà sí wọn. ẹ prof ẹ ṣe introduce ara yín sí wọn fara yín. tó túmọ̀ sí pé ẹnu ẹlẹ́nu kò ṣeé tọ́ ọtí wò ọ̀dà mm-hmm. orúkọ tèmi ni Babátúndé ọmọ Fáyẹmí mm, ìtumọ̀ Fáyẹmí yẹn dẹ̀ ni pé àtìlé ìyá àtìlé bàbá Ifá ni wọ́n ń bọ̀ ń bẹ̀ mo wá dúró sí àárín àwọn méjèèjì Ifá yẹn dẹ̀ yẹmí lọ́tún ó yẹmí lọ́sì. Si Hmm, túmọ̀ ẹnìyẹn ọmọ tí a bá dẹ̀ bí lẹ́yìn ìgbà tí bàbá ẹ̀ bá dolóògbé ni wọ́n ń pè ní Babátúndé <laughs> ẹ rí pé àwa Yorùbá a gbádùn àṣà púpọ̀ a gbọ́dọ̀ sọ àṣà wa dànù ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo orúkọ tá a bá ń jẹ́ a gbọ́dọ̀ mọ ìtumọ̀ ẹ̀ bó ṣe rí nìyẹn kí ló porúkọ tiwọn Abímbọ́lá wọn bí yín sínú ọlá nìyẹn ọmọ Yorùbá gbọ́dọ̀ mọ ìtumọ̀ orúkọ ẹ̀ ẹ̀yin ń kọ́ àǹtí wa. débi ni àwọn alákòóso di débi dèbóra ni. dèbóra ló di débi ẹ ṣe púpọ̀ o. mo kí yín o ẹ kú tọ́jú àdúmàṣà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lẹ́ǹkan èèrà ò ní rà ayé ò níyan ìyà oníhóró kan báyìí kò ní ta sí lára. ẹ ṣe gbọ̀nsá inú wa dùn láti mí ti ẹ do ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa yín fún wa àwọn náà dẹ̀ ti confirm ẹ̀ lẹ́yìn pé gbogbo nǹkan tó sọ nípa yín ìbẹ́ náà ló rí. ṣùgbọ́n màá kàn bẹ̀yìn wípé kẹ́ má yíwá yín padà bẹ́ẹ̀ ṣe ń ṣe gangan tó ń ròyìn yín fún wa bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe máa ṣe sà ṣáàrí bẹ́ẹ̀ ṣe ń wa adúmáṣá yìí ẹ̀yin ojú ọ̀wá méjèèjì ni o. a kì í fi adúmáṣá a kì í fi báyọ̀ ṣe é torí nígbà tó tẹ̀ kọ́kọ́ sọ pé òun ti rẹ́ tó fi fẹ́ pé pòfẹ́sọ̀ ọ̀nà múná. ṣé lèmi tẹ̀ sọ pé rárá o àgbàlagbà àgbàlagbà mi lè ṣe ṣámúṣámú bọ́mọdé ṣe máa ṣe àmọ́ ó ṣàtàkùn mi sẹ́ pé àfi pòfẹ́sọ̀ yẹn ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní alágbẹ̀dẹ tó ń rìn lójú kan àmì lórí mọ̀ pé tó ń ṣe ń tẹnu pé pòfẹ́sọ̀ yìí ló ń fẹ́ pòfẹ́sọ̀ yìí ló ń fẹ́ definitely ó rí nǹkan kan bẹ̀ ó ṣe ń tẹnu ó dà jẹ́ ká mìtì pòfẹ́sọ̀ yìí ká fi ojú wa rí ẹni tó ń tọ́ pọ̀ fẹ́fẹ́ yìí káwa náà lè mọ̀ bíyà lóòótọ́ ẹni tó dáa fún láti fẹ́ ni a ṣe ní ká ṣe èké wálé àmọ́ nínú ìdùn pẹ̀lú ìsọ̀rọ̀ sí yín tí àti ìwà sí yín gbẹ̀ṣẹ̀ tó gbà wá lálejò ó jẹ́ kí n rí i pé lóòótọ́ pé mo tó ń sọ ń pa yín bẹ́ẹ̀ lọ. ẹ ṣe àdúgbò kẹ́yìn náà kẹ́ wá jù kẹ́ má fi falẹ̀ ṣé àwọn pé sísé pẹlẹbẹ ni adúmọ̀dá wọn ní mọ̀ kó ti dàgbà tó bá tún lọ wékéwékéwéké títí báyìí wọ́n tún máa rí gbámú ni o ẹ má ìfàlejò kó má di pé ẹ̀yìn àtẹ̀yìn kan máa bẹ̀rẹ̀ sí ṣe competition lórí adúmáṣá ẹ tètè fẹ́ sílé. eléyìí tẹ wíì náà àrò àrò mọ. ẹ tọ́ kẹ́tọ́ máa sẹ́lẹ̀ tó kù ẹ yẹ kí n yẹ tẹ́lẹ̀. lọ ṣe wọ́n lálejò lọ ṣe wọ́n lálejò. ọ̀gá ọ̀rẹ́ mi friendship mi. ẹ prof láfikún ṣe rí ọwọ́ mi mrs ni àwa méjèèjì ẹ má jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kí ọ̀rẹ́ wa náà kókó wọlé yín kí gbogbo ẹ̀ kó lè kó lè jọra wọn kẹ́ bá wa ṣe ní kọ́mọ́ kóbó ní wàrà ṣìṣà. ọ̀gá gbogbo bẹ́ẹ̀ ṣe wí yẹn náà ló kúkú ṣe máa rí mi ò dẹ̀ ní fún ẹnì kankan láyè láti bá mi dù ú torí kò sẹ́ni tó ń gba kámbó lọ́wọ́ imú kò sẹ́ni tí ń gba àkàtà lọ́wọ́ akitì àìgbójú òde bàbá ọmọ lọ́wọ́ ọmọ ẹ rí i pé wọ́n ní bá mi dù ú mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ẹ ṣé àjọṣe wa lọ́kùnrin gbàjẹ́. ilé mi dùn. àyànfẹ́ aláyọ̀ ni mo fẹ́ tí ó dẹ̀ bá mi kalẹ̀.